ẹ káalẹ́ o ẹ káalẹ́ ẹ o <laughs> ẹ o gbogbo ilé ẹ o ẹ o hmm. ṣàlàáfíà ni o o everybody o hmm. ẹ bá wa ẹ kalẹ̀ ẹ kalẹ̀ o kíni mọ̀ ń bọ̀ ẹ má bínú o ẹ kalẹ̀ ẹ kalẹ̀ everybody orin tí mo fẹ́ play yìí dẹ̀ sá lọ ṣá mo lọ tẹ nǹkan kan ẹ kalẹ̀ everybody good evening good evening everyone <laughs> mo ní kí n sáré ṣe eléyìí bó ṣe as hot bí mo ṣe ń wọlé rèé may I just quickly do this one as e hot ẹ kalẹ̀ òkìkí ọlá. Uh, Ade, my sister, welcome. Oluwayemisi, sister mi, welcome. Yeah. Ṣé àlàáfíà ni? Ṣé àlàáfíà ni o? Yeah, mo wọlé mo rí fídíò tí èèyàn tí you know, tó go viral nsìn everybody ń sọ̀rọ̀ lé lórí that somebody burnt Okmo efa Bibeli ati Quran and uh, oh, I saw another video tí guy kan sọ pé ó yẹ kó mú bọ̀bọ̀ yẹn ni ẹ̀yin oníṣẹ̀ṣe ó ti yẹ kó mú bọ̀bọ̀ yẹn ẹjọ́ kí náà fẹ́ mú bọ̀bọ̀ yẹn fún náà kí náà fẹ́ mú fún. ó lọ sọ́jà ó gbé contract fún àwọn agbẹ́gilódò whatever I call them whatever they call themselves wọ́n bá gbẹ́ nǹkan yẹn àbí ó rà á níbìkan ibìkan ṣáà ló ti rà á ó tún wọ ṣọ́ọ̀bù ibi tó ti ń ta báìbù ó fowó ẹ̀ ra bíbélì ó tún wọ ṣọ́ọ̀bù ibi tó ti ń ta koran owó ẹ̀ ló fi rà á a dẹ̀ tún wá gbọ́ pé àáfàá ni ó wá sọ́ọ̀sì pé òun ò tiẹ̀ fẹ́ ṣe ẹ̀sìn kan mọ́ òun ṣáà fẹ́ wà natural ẹ jọ what is wrong in that what is wrong with that ìgbà tó bá ya tó ya tó e, e, kò tẹ̀ sí ìtókàn mi kan bíbélì àti koran yẹn ọpọ́n ifá tí ó jó yẹn ọpọ́n ifá tó jó yẹn ṣé bó ṣe jó yẹn why should he be declared wanted he paid it with his money ṣẹlẹ ẹ̀yin muslim ẹ Eh, ní ọpọlọ so ẹ̀yin ti believe pé to ba ti jó ọ̀pẹ̀lẹ̀ ń sìn àwọn mùsùlùmí ma máa si. sí ní sọ pé àwọn fẹ́ jà sí mùsùlùmí tí yóò bá i mean not mùsùlùmí oníṣẹ̀ṣe tí yóò bá lọ́pọlọ nìkan òun ló máa sọ pé òun fẹ́ jà sí nǹkan yẹn because ẹ bá wo wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó jó yẹn ọ̀pẹ̀lẹ̀ yẹn nìkan náà ni kòjó rán you know kòjó túẹ́túẹ́ ọ̀pẹ̀lẹ̀ yẹn nìkan ni òjò túẹ́túẹ́ àwọn ìyókù ń jóde eru ni. so kí ni wọ́n fẹ́ mú fún owó ẹ̀ ló fi rà á tá bá lè máa sọ pé owó eh, tani ọlọ́run tani ọlọ́run fi ra Quran so oníṣẹ̀ṣẹ̀ kan wá jáde a wá sọ pé kọ́mú bọ̀bọ̀ yìí ṣẹ́rẹ́ yìí mùsùlùmí ẹ ẹ lè tì wá síbi kan ẹ lè tì wá pé bóyá ẹ fi pé agọ̀ ni ẹ fi pé agọ̀ this guy is an afa afa ni guy yìí èní dẹ̀ kọ́ ni wọ́n ti ń jó ọpọ́n ifá òní kọ́ ni wọ́n ti ń jó nǹkan ìṣẹ̀ṣe onímàálù yín jó bàbá òkúta gidi wọ́n ní iṣẹ́ tó ń ṣe nìyẹn pé ó máa ń wọlé tó lọ́nkọ́ gbogbo ìjáde tó máa ń ni ṣé wọ́n mu ni ṣé wọ́n mú gbà tó jo ni oníṣẹ̀ṣe kan kò ní mú bọ̀bọ̀ yẹn kò sí nǹkan kan tí bọ̀bọ̀ yẹn ṣe kò yé yín kò sí nǹkan kan tí bọ̀bọ̀ yẹn ṣe you cannot compare hard wood in wood is wood paper is also wood so you now re remember you now realize you now agree that eh, eh, ìwé yín ipe paper ipe paper lásán ni you now agree we don't care if that guy born anything kò yé yín àwọn rúmọlẹ̀ náà máa bá fà á kò ń ṣàwà àwa máa kọ́ yín bó ṣe yẹ kí ọmọlúwàbí máa hùwà because you people are just stupid people ẹ̀yin mùsùlùmí yẹn stupid gan ẹ̀ ní ọpọlọ àwọn most of àwọn tó ń jáde tó wá ń pariwo ẹ ó jó kíní kankan muslims ni kí ló kàn yín kí ló kàn yín tó ṣẹ́yìn ráwọn christian tó wá ń pariwo ni èmi ò tí ì rí christian tó ń pariwo ẹ̀yin mùsùlùmí nìkan lẹ̀ ń pariwo ẹ̀ tó wá ń pariwo ẹ̀ tó wá ń ti oníṣẹ̀ṣe síwájú ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀ ṣe gidi ẹ̀ má ẹ̀ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ̀ ṣe gidi. àwọn tó máa jó nǹkan yẹn máa pọ̀ ó jó ọ̀pẹ̀lẹ̀ ó jó ọpọ́n ifá ìyẹn ò stop America mo fi comment yẹn síbì kan ìyẹn ò stop America from teaching their students uh, you know, uh, <laughs> uh, ìṣẹ̀ṣe or ifá ìyẹn ò ní kí wọ́n yọ ifá teaching ifá knowledge kúrò ní àwọn yunifásitì ńláńláńláńlá nínú curriculum wọn ìyẹn ò ní kàn yọ bó ṣe kẹ́yìn náà think nìyẹn ṣé ìgbà tó jó nǹkan yẹn ó ti stop olódùmarè láti máa máa fọhùn sí àwọn babaláwo wa kàn fi kàn máa fún wa ń ṣẹ́ has he stopped it has he stopped it come and learn from us ẹ̀yin muslim jàgídíjàgan yín ti pọ̀ jù ẹ wọ́n bára ṣe ń ta yín àwọn tó máa jẹ́ nǹkan yẹn máa pọ̀ àwọn tó máa jẹ́ nǹkan yẹn máa pọ̀ àwọn oníṣẹ̀ṣe àáké ah, kò bá ìjó because ìyẹn wọ́n kàn fi it's just a symbol wípé ká fi máa you know ká kàn fi máa just a symbol just a symbol lásán ni kò yẹ yín fake dẹ̀ ni ó fowó ẹ̀ ra ni ẹ ṣe jàre babaláwo ṣe kó o kí ló kàn wá ò báyìí tiẹ̀ jẹ́ gbogbo ò báyìí fi gbogbo hundred million ra ọpọ́n ẹ̀fà kó jo wàhálà tiẹ̀ ni. This one say who are the Irúnmọlẹ̀ do they really exist? Leave us it don it does not exist why are you people bothered? Why are you people bothered? It is you now Muslim that will be shouting come here ẹ̀yin oníṣẹ̀ṣe ah agbọ́dọ̀ sọ wọ́pọ̀ fún mú bọ̀bọ̀ yìí ní èké kò sí ẹ̀kọ́ tó sọ wọ́pọ̀ mú bọ̀bọ̀ kankan ẹ ti confuse ọmọ ọlọ́mọ àáfàá ni ẹ confuse ẹ kò mọ nǹkan tó máa rò mọ́ ó ti wá rí i pé àṣẹ irọ́ ìdí irọ́ ti wà láti jọjọ can that not give person some kind of a mental derangement to begin to misbehave can that not stop it Baba yẹn náà a tún wo a tún wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn tí ọya gbogbo ó bá yé gbogbo àwọn Saudi ó bá yé Saudi jẹ ẹ̀rí bí ẹ̀mọ̀ pọ̀ ya ló ń ṣe wọ́n mọ́ṣẹ́ ní Saudi ẹ̀mọ̀ ọlọ́mi tún gbé wọn lọ ọ̀ṣun bínú tán ó fomi gbé wọn lọ low cost náà tún wá ó tún gbé wọn tó bá yá ṣọ̀pọ̀nù àwọ̀ ọbẹ̀ tó bá yá ṣọ̀pọ̀nù àwọ̀ Saudi gbogbo nǹkan tẹ́ ń rí it is what you put in these people brain now they are flushing it out But though he's flushing it out the wrong way because ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. But bí ó ṣe bó ṣe jó ọpọ́n ifá yẹn eh? ẹ má jẹ́ kí to me mo believe wípé tí kò bá ṣe wọ́n á mú wọn pa àwọn mùsùlùmí yẹn wọ́n á mú wọn pa bó ṣe jó ọpọ́n ifá ọpọ́n kò ń ṣe ọpọ́n ifá gan sef igi tó lọ rà yẹn eh? bó ṣe jó yẹn òun ló dájú. That will teach you Eh, oníjàgídíjàgan àfáàs ẹ̀yin idiot mùsùlùmí yẹn ó máa kọ yín bí yàn ṣe you know how it will send ó ma send the message kan sọpọlọ yín ọpọlọ yín á ṣiṣẹ́ by force ọpọlọ yín á by force àfáà ni bọ̀bọ́ yẹn bóyá òun ò tiẹ̀ wá kí n ṣe you know bóyá kì í ṣe ọmọ alimi you with your Ọ̀ṣun superstition ṣá you with your Allah superstition. You with your Allah superstition. ṣebí ẹ sọ pé wárápá máa mú wọn tán bá ń jó Quran ni kí ló dé tí mò ń expect pé kí wárápá kó mú bọ̀bọ̀ yẹn even as bí bọ̀bọ̀ yẹn ṣe risk life ẹ̀ ẹ bọ̀bọ̀ yẹn risk life ẹ̀ ni pẹ̀lú ó ń jó pépà lórí gas that thing is gas ó dẹ̀ ń jó paper lórí gas èmi expect pé kí àlà yẹn mu tálà yẹn mu ní wárápá kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yin sọ pé káwọn oníṣẹ̀ṣe wá mú bọ̀bọ̀ ìkan ṣe kinní kan kinní kan kí ló dé tẹ́ ẹ̀ pariwo pé oníṣẹ̀ṣe lọ mú onímàálù kí ló dé tí ẹ̀ pariwo pé oníṣẹ̀ṣe lọ gbé bàbá òkúta gidi ìgbà tó ń ṣòṣì kí ló dé tẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ àlùfùlàní yẹn náà wá ń jáde ó wá ń sọ pé ẹ fúnra ẹ fúnra mo kàn kọjá mo kàn ṣe ojú títì Facebook kan mo ṣe ṣáà ẹ fúnra ọ̀tá pọ̀ ọ̀tá rẹ̀ ló pọ̀ àlọ́ ọ̀dẹ̀ ni yín òun ni yín èyí àlùfùlání yẹn ah, wàá máa rówó san fún bloggers o wàá rí owó san fún bloggers dáadáa because I don dey see your wakajagbe wàá rí owó san fún bloggers dáadáa ìsíngan any show tí n bá ṣe I must to mention your name I must to mention your name wàá rówó san fún bloggers gan-an. wàá rí owó san fún bloggers gan I must mention your name na now I wan begin mention your name you this useless alufolani na me na who who you dey talk to make somebody dey come out halẹ̀ mọ́ tani tani ìwọ olè olè olè olè olè tó ń ṣe wánkì wánkì lórí Facebook ṣé ṣé àáfàá tó mọ Ọlọ́run kan á máa ṣe wánkì wánkì lórí Facebook. àwọn tó jà lólè um, ẹni tó bẹ́ẹ̀ parí ẹ̀ kò purọ́ ẹ̀ náà ó sọ ó sọ pé òun lòun lòun bá yín ṣẹ́tù nǹkan yẹn. tí ẹ̀ dúró rán sófì pé o máa gbéyàn kan síta bìkọ́ sófì pé èèyàn kan lẹ́nu bíi pọ́npọ́npọ́npọ́npọ́n wàá gbé síta èmi á dáyàn kan lóhùn na me and you get business because gbogbo jagbajagba you know wakajagbe òṣì tó ń ṣe kiri tó ń gbé ìyá ọ̀ṣun kiri tẹ́ ń ṣe tẹ́ ń ṣe movies movies ó yẹ pé bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ ṣe gbé síta báyìí àwọn ọmọ Ìgbò ti ṣe piracy ẹ̀ e, movie tí ò tà so Tori ìyá ọ̀ṣun ẹyọ kan yẹn ní gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ e kó lọ lé ẹ̀ e, ẹ lọ ń ṣàjọyọ̀ tẹ́bi ń pa àwọn kan àbáwọn àwọn àwọn oníhìjáàbù kankan ni wọ́n sọ pé ń lọ sílé káwùlà tán lọ́wọ́ tán máa fi jẹun so ẹ̀yin lè rányàn ìyá tó ń ṣe ọ̀ṣun ẹ lè rán lọ sí mẹ́kà ẹ lè ra mọ́tò fún ẹ lè kọ́lé fún ẹ lè save owó ńlá fún but àwọn ìyàwó yín wọ́n lọ ń tọrọ owó lọ́wọ́ káwùlà You, you don't think you are supposed to use your hand and cover your face when I say what they worry you, when you say well, why they push you. You don't think so you're supposed to do so. You don't think so you're supposed to do so. ẹ wá ń pariwo èèyàn kan jó èèyàn kan jó ọpọ́n ifá èèyàn kan ṣe kinní kan ẹ jẹ́ kí believe in ọpọ́n ifá let them be talking to this guy kò ń ṣe ẹ̀yin idiot muslim lè máa máa pariwo síta yìí pé ojo ah, nǹkan ẹ nǹkan tí bọ̀bọ́ yẹn sọ ṣé kò yẹ kí a káàánú ẹ̀ ni ṣé kò yẹ kí a pity boy yẹn ni ẹ ti ẹ ti useless guy yìí mentally tó bá dẹ̀ jẹ́ ẹ̀yin lẹ́ran síta ni pé kó so that ẹ fẹ́ fi wo reaction wa ẹ ti lulẹ̀ àwọn ò ní reaction kan ta fẹ́ ṣe sí nǹkan yẹn na she na the guy use him money buy the thing na him burn am He no consign nobody you no concern nobody àwọn tó máa ṣẹ́rí ẹ máa lose ṣẹ́rí nǹkan kékeré dẹ rọra ṣe yìí torí possibility wà sọ pé bọ̀bọ̀ yìí náà ti wò ó pé ah irú ìranù wo rèé ẹ wo bí bọ̀bọ̀ yẹn ṣe tọrùn ọrùn ẹ gùn ju tèmi lọ náà èmi ni mo ní my neck long mo kàn sí this guy neck kò tí ì rówó jẹun ẹ wá gbé ìyá ọ̀ṣun tẹ̀yìn rí ní ọ̀tá yín ọ̀tá ọ̀tá ọ̀tá ọlọ́run ẹ wá fi òun òun tó ń sin lọ́hun ẹ fi lẹ̀ tán pọ̀ bẹ́ẹ̀ yẹn tó ń sin lọ́hún ẹ wá lọ kó owó bàǹtà owó bàǹtàbàǹtà ẹ lọ kó fún ìyá ọ̀ṣun àwáàwù ẹ wá fi pé àwọn ọmọlẹ́yìn yín inú wọn máa wọ́n máa ti rí pé idiot ni yín wọ́n máa ti rí pé irọ́ lẹ̀ ń pa irọ́ lẹ̀ mo tún rí fídíò mi kan lọ́dọ̀ èèyàn kan I don't I can't remember the person's name mo ṣáà rí fídíò mi ń bẹ̀ ṣá ó dàbí ṣé ta ni ọlọ́run ó dà pé péjì tán náà àbí nǹkan kan mi ò rántí ó dà bẹ́ẹ̀ téèyàn kan bi mí pé eh, madam eh, all this one you are talking did eh, did Odùduwà Odùduwà no meet somebody in Ilé-Ifẹ̀ kí ni wọ́n ń sọ kí lẹ̀ ń sọ Ṣálímì jẹ́ family Odùduwà ni if Odùduwà met somebody in Ilé-Ifẹ̀ maybe about one thousand years ago ṣé yẹn ló dífá fún yín pé kẹ́yìn wá gba ilẹ̀ tó kù ni ṣé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin mùsùlùmí yìí Ìlọrin ṣé ẹgọ̀ tó yìí ni à ń sọ fún yín pé àwọn ọmọ Álímì fẹ́ gbalẹ̀ ni ẹ̀yin sọ fún wa pé ṣèbí Odùduwà náà gba báyàn kan ní Ilé Ifẹ̀ is that what they are telling you tó bá mìtì èèyàn ní Ilé Ifẹ̀ ṣé Álímì ló mìtì ń bẹ̀ ni ṣé Álímì ló mìtì ń bẹ̀ ni ẹ wo when we listen to this song wo jàre ẹ ṣáà fún ìtani Ọlọ́run ní tiwa ẹ fún ìtani Ọlọ́run ní tiwa kò yẹ yín ẹ gbóhùn yín o kẹ ẹ ṣe tíátà di twenty two million ìyẹn òkun àwa ẹ free ta ni ọlọ́run ní tiwa kẹ́dẹ̀ free ẹ̀ alive ni o kẹ́ free ẹ̀ in good health ni ẹ jẹ́ alẹ́ sìn sílẹ̀. ọmọ ọlọ́run ìdáná ọlọ́run ìfẹ́ náà ni ọlọ́run. sọ kó máa bọ́ sí ìjọba ń wo wọn ọ̀dá sí tó bá jẹ́ pé ah, make no talk before you start to hear say na me dey go up we no dey like to dey hear truth our land ṣera wa tell you instead make we try to dey live in love. happy weekend na the kind wife. <laughs> I know the YouTube. ẹ bá wa pín ètò yìí o. Amẹ́ríkà. Ah, Amẹ́ríkà mímú. Mú àlòkù Ìjọba ò lè dá sí kí ló kàn jọba àwọn tó anyway ìjọba lè dá sí why not ìjọba lè ti ń dá sí already. nítorí ó mà ṣe lálọ́ wá so ẹ ti gbọ́ nǹkan yẹn so èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí n fẹ́ sọ o èmi kàn believe yìí pé kò sí nǹkan kan tí bàbá yẹn ṣe o òun ló ra nǹkan tó jó àbòsí dẹ̀ ni tí ẹni oníṣẹ̀ṣe kan wá sí pọ́n fẹ́ wá bínú àbòsí nìyẹn mo dẹ̀ mí pàwọ́ oníṣẹ̀ṣe a kì í ṣàbòsí we no dey do àbòsí we no dey do àbòsí so bàbá yẹn fi owó ẹ̀ ra ọpọ́n ifá <laughs> you know láti China which is fake which is fake so kí wàá ní tiwa tá a máa jà fún yí pé ó ṣe kinní kan ó ṣe kinní kan kí ló dé tá a máa jà <laughs> why did he burn it tó bá yẹ pé oníṣẹ̀ṣe lo burn ẹ̀ eh, it's a different thing but this is an affair and you will see that he's confused you understand he's confused because àwọn àfáà tó ń kọ ní kéwú wọ́n ti purọ́ fún jìnnà so ó nọ́mọ̀ ẹ pé bọ̀bọ́ yẹn máa wà confused kò yẹ yín sìn ó nọ́mọ̀ pé bọ̀bọ́ yẹn máa wà confused tó bá jẹ́ èmi náà ni ma wà confused wípé ah nǹkan tí mo ti gbé ìgbésí ayé mi lé for a very long time ni mo ti ń ṣe ẹ̀sìn all of a sudden mo kàn wá rí i pé sàkámàǹdè ni ẹ̀sìn tí mò ń ṣe kò yẹ yín mo máa wà disappointed now mo máa wà disappointed so ẹ̀yin àfáà yẹn ẹ máa business yín tẹ́ bá fẹ́ gbé lọ́kọ̀tì ẹ gbé lọ́kọ̀tì christian ò sunkún eh, oníṣẹ̀ṣe ò sunkún ẹ̀yin lẹ́ ń sunkún ẹ̀yin lẹ́ tún so fún oníṣẹ̀ṣe pé kí wọ́n wá gbé lọ́kọ̀tì. If you can look closely, you would observe that the guy burning everything was a Muslim and trained by them. Yes, that's what I'm saying. Àfáà ni boy ni boy yẹn. Àfáà ni so ẹ̀yin ni kẹ́ pé kẹ́ bèrè lọ́wọ́ ẹ pé kí èmi láadé èmi láadé ọmọ bàbá mi nú ìsìláàmù èmi láadé ẹ ń pariwo kan ẹ ti ẹ ṣàánú ẹ ẹ rí pó risk life ẹ ni ẹ rí pó risk life ẹ ni bọ̀bọ́ yẹn máa mọ̀ you know at the end of it wípé ìṣẹ̀ṣe làgbà This you are supposed to show love. You are supposed to show love. We only, we are going, we are showing love to this guy. We feel for him. We know that he's a he, okorophonic, ó ti wà confused. Ẹ̀yin lẹ confuse ẹ kò ń ṣàwa o, ẹ̀yin lẹ confuse ẹ. Bọ̀bọ̀ yìí rò tẹ́lẹ̀ ó ó nínú brain tell tẹ́lẹ̀ man believe pé tí òun bá ti lọ sí Mẹ́ka yẹn lao bá ti lọ lá òkúta kò mọ̀ bọ̀bọ́ yìí ò mọ̀ where is the video ṣe máa play am kò mọ̀ pé èṣù gan lòun lọ lòun lọ ń bọ ó tún gbọ́ fídíò òkúta gidi tó kúta gidi encourage ìyá ọ̀ṣun that ó sì lè máa ṣe ọ̀ṣun ẹ̀ lọ o that is ó sì lè máa ṣe iṣẹ́ agbọmọlà lọ o but kó ṣáà máa kírun ẹ̀jẹ̀ ṣẹ́yìn ẹ̀ ò lè yàyàn wèrè a ti rí pé irọ́ ni wọ́n ń pa tí ọ̀ṣun ò bá ní agbára tí ṣẹ̀ṣẹ̀ ò bá ní agbára ẹjọ́ tí òkúta gidi gan ò bá kí ń ṣe nǹkan yẹn tó kúta gidi ò bá kí ń ṣe nǹkan yẹn ṣé ó máa lanu ẹ̀ tó máa sọ yìí pé ìyá ọ̀ṣun sì lè máa ṣe iṣẹ́ agbọmọla ẹ̀ lọ ìyẹn ò kì í ṣoògùn ìyẹn ò kì í ṣe kinní kan kinní kan iṣẹ́ agbọmọla tí ìyá ọ̀ṣun máa ṣe ẹjọ́ ṣé láìláìlá ló máa pè síbẹ̀ ni ẹ jẹ́ ká think ẹ jẹ́ ká think irọ́ làwọn àáfàá yìí ń pa irọ́ ni voice note tó jáde àti fi àti àti fi àti play ẹ̀ fún yín ẹ ti rí i pé irọ́ ni irọ́ ni gbogbo nǹkan yẹn sàkámà ń jẹ lásán ni wọn kì í lá òkúta wọn máa ń ta epo sórí òkúta ni onírọ́ ni gbogbo àwọn àáfàá yẹn ẹ jẹ́ ń wo fídíò gáà bóyá máa rí wọn kì í lá òkúta ẹ má jọ máa purọ́ fún yín kò sí nǹkan tó ń lá òkúta gbogbo ayé ń tẹ epo sórí òkúta ni kò sí ọ̀kankan tó ń lá òkúta. I know that instead of taking him to court àwọn àgbà in Ìṣẹ̀ṣe we talk to him and make him understand what Ìṣẹ̀ṣe is all about. My sister àgbà Ìṣẹ̀ṣe does not even need to talk to him o. Do you understand? Àgbà Ìṣẹ̀ṣe you just leave him. Let him decide by himself if he want to join Ìṣẹ̀ṣe. Àgbà Ìṣẹ̀ṣe kankan ẹ máa ń kọ́ máa sọ̀rọ̀ sí kọ́ máa sọ̀rọ̀ fún un wọ́n kàn lè wọ́n kàn lè súre fún ni but pé kọ́ máa invite ẹ̀ wá báwọn idiot muslim ṣe máa ṣe they should not even do it let him come with his own heart pé òun fẹ́ ṣe ìṣẹ̀ṣe bí Tani Olohun ṣe lóun fẹ́ ṣe why should they call him you understand my sister they don't have to call him they don't have to we don't force we don't we don't it's, it's like if they do that á dàbí pé wọ́n lé ọ ẹ̀ ni sí nǹkan No, we don't lure anybody into into ìṣẹ̀ṣe. Most of these people don't join ìṣẹ̀ṣe because you nǹkan tó you wọn náà. Tí wọ́n bá sọ fún bọ̀bọ̀ ẹ̀ tó wá ń pè é sí pé ẹ̀ bó ṣe ríre kíní kan kìnìkan dàbí pé wọ́n lure ẹ̀ no, we should not do that. Let the guy join ìṣẹ̀ṣe with his own church mind. Àbí with his own, I mean, you know what I mean by church mind. Wọ́n wọ́n wọ́n wọ́n wetin. Dáná go dáná go lọ ẹ jẹ́ ká wo fídíò bọ̀bọ̀ yẹn ó yẹ kọ́ńpìtì ẹ̀ ni ẹ rí i pé wọn ò láàánú ẹ rí i pé àwọn àwọn mùsùlùmí yẹn wọn ò láàánú they don't even think of the mental state of this guy they don't think of the mental state of this guy they just saw him did that all of you know bóyá nísìnyí tá à ń sọ because gbogbo wọn máa ń hide ìsàlẹ̀ ìgbà tó máa máa gbọ́ wa wọ́n lè wàá bẹ̀rẹ̀ sí ní sọ pé káwọn kind of uh, um, like uh, fún emotional uh, support but this nǹkan tí guy yìí need nìyẹn kò need the criticism kò need the criticism ó ti ó ti rò ó àtìgbà tí nǹkan ìtẹ̀ ló tún máa máa rò ó pé ah, wo rè kò ní lè he will be having sleepless nights unique àjọkẹ́ ní ìṣẹ̀ṣe don't force or preach to people to join them people join by yes if ìṣẹ̀ṣe make that mistake anybody that call this guy want to kind of preach gbẹ́rù fake ni ìṣẹ̀ṣe òkín àwọn oníṣẹ̀ṣe òkín ṣe àwọn oníṣẹ̀ṣe òkín ṣe àwọn muslim náà máa ń ṣe irú ìtàn ṣe fún ìyá ọ̀ṣun yìí let me tell you the truth a real babaláwo can even use his ifa i mean his ikin to do akọ́ṣe before so nothing value out of burning of one ifa yes there is it's not a big deal tó yẹ pé mọ́là ló ló ṣe igi igi tó gbé síta mọ́là ló ṣe it's nothing it's nothing nǹkan tó tẹ̀ ọ́ ya èmi lẹ́nu ni bí àwọn muslim àwọn muslim náà wá ń jáde tó ń sọ pé oníṣẹ̀ṣe must arresting why must oníṣẹ̀ṣe arresting why must oníṣẹ̀ṣe arresting what did he do wọ́n kàn dẹ̀ rò pé oníṣẹ̀ṣe gọ̀ bí àwọn ṣé tó níṣẹ̀ṣẹ̀ bá tẹ̀ fẹ́ arrest ẹ̀ ṣé ẹnu muslim ló ti fẹ́ jáde ni ṣé ẹnu muslim ló ti fẹ́ jáde ni they should not call him wọn àfààní àfààní ṣe rí nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe oríṣiríṣi ọ̀nà la lè rò sí ó lè jẹ́ pé bóyá uh, wọ́n kàn stage wọ́n fẹ́ ṣe another stage manage kò yé yín ipe jó mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ká wo nǹkan tí àwọn oníṣẹ̀ṣe máa ṣe wọ́n fi pé àwọn oníṣẹ̀ṣe àgọ̀ bí àwọn ni oníṣẹ̀ṣe ò gọ̀ bí wọn àgọ̀ bí wọn àwọn náà gọ̀ àwọn ni wọ́n fẹ́ fi tipátipá ṣe nǹkan ó lè yẹ kó pé the same drama tó ń ṣe play yẹn no, ṣe ń play Those are stupid people. This guy needs help. This guy needs help. But mostly from his Muslim uh, community. Láti ọwọ́ àwọn Islam bíi ti àwọn àfáà bíi tiẹ̀ ló ti need the help. Ká wá wo nǹkan tó máa ṣe sí. Kò sí nǹkan tó kò níṣẹ̀ṣe pẹ̀lú nǹkan yìí. Kò sí nǹkan tó kò níṣẹ̀ṣe. Kò sí nǹkan tó kò níṣẹ̀ṣe. He needs help wọ́n ti confuse ayé ẹ̀ fún tí ò bá ń ṣe <laughs> jókì o tí ò bá ń ṣe the same nǹkan tó ń ṣe fún oníṣẹ̀ṣe. Yes, I am Babalawo and I used to burn a lot of okpon that uh, we are not used again before, so it just material. Of course, of course. Ṣé yẹn ló máa stop Olódùmarè láti máa send the voice yẹn ni? No ṣé yẹn ló máa ṣé yẹn ló máa stop àwọn uh, universities tó ń sọ pé IFA is compulsory in the curriculum ni no it won't stop it so what is the ṣé yẹn ló máa stop knowledge Ifá tó ti wà lórí àwọn onífá ni no no it will not it's still there eléyìí gan ló máa motivate a whole lot of people gan sef kan fi lọ kọ́ Ifá yẹn pé ó ti ẹ̀ jó ọ̀pẹ̀lẹ̀ yẹn káwọn onífà òde bá jà ìyẹn gan ló máa motivate more people into it so tí you know they should just help this help this guy they should help this guy kò sí bí yàn ṣe ti ó ti bóyá ó ti ẹ̀ ó ti ń kọ́kọ́ round at the age of two or at the age of three bóyá ó ti ń kọ́kọ́ round at the age of two or at the age of three ó wá wọ age yìí ó wá rí i pé ah mo sì waste life mi torí four one nine ìsìláàmù do you understand it can run somebody mental it can run somebody mental ibi tí wọ́n tẹ tí wọ́n tí wọ́n ní feeling fún uh, uh, human wọ́n ní feeling fún èèyàn fún ọmọ ọmọ ọmọ ẹ̀dá èèyàn wọ́n call for for the arrest ẹjọ́ ṣé yẹn ló kàn ni ẹ̀yin àáfàá ṣé yẹn ló kàn ni ọ ẹ ń tọ́ láti wò pé bóyá tẹ bá tún rán ilé kó wá ṣe eléyìí o wọn wò pé ẹ ṣe ti rí nsìn ìgbà tẹ ká fi Tani Olohun lẹ ṣe ti rí pé gbogbo ayé ló ti wá ń rí wa fi ń sìn kankan kankan. The guy is mentally imbalanced. ẹ ti bá yí ọmọ ọlọ́mọ jẹ́ pẹ̀lú irọ́ ẹ jẹ́ àpè ẹ. mọ̀ ẹ wò ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n wò bóyá mo lè play ẹ̀ kó loud mi báyìí because ó dà pé kò loud ní ti eré ẹ jẹ́ n wò bóyá mo ní bí so that I can play it here. no kò sí mi báyìí ẹ jẹ́ kí n transfer ẹ̀ sí bí tí n bá transfer ẹ̀ sí bí báyìí bóyá a lè loud má lè lo speaker ẹ má bínú ẹ̀yin èèyàn o let me transfer it to that side. Yeah. We'll go here and where we're now. Illiteracy sometimes, eh? Kò dá o. Àfáà tí mo rí tó wá sọ̀rọ̀ tó ń sọ pé káwọn oníṣẹ̀ṣe dìde yẹn. Ah, illiteracy, illiteracy kò dá. Illiteracy in bàjà. Illiteracy in bàjà ẹ má bínú àfa o bó ṣe wà lọ́kàn aláṣẹ sọ bó ṣe wà lọ́kàn ẹ má bínú ẹ̀yin ìyẹn bá mú sùúrù o ẹ jẹ́ ká láti péjì tani ọlọ́run kò tí. òkè bàbá yìí ni àtọkùnfà kùránì kùránì kùránì ní èsì ní èsì náà mo lọ rà fún àná báyìí ẹ̀dì méjì tó sẹ̀ nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì náà mo rọra nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì mo rọra. ló kó ọrọ̀ ajé. báwo báwo báwo ọ̀pẹ̀lẹ̀ yìí kùránì. ẹ má bínú. love is more thing. Life ẹ̀mẹ̀ yẹn o. lórí lórí gas nílẹ̀ eh. làwa Oh, land on you! this is fun. ẹni ẹlẹ́ni. wọ́n máa man? láago mẹ́rin wípé kó go kó go kó wá like uh, lead at their àtúwàlà. Kurang apa juga dia itu skip skip dulu deh. Dulu deh. àánú gáà ah wọ́n ti purọ́ fáwọn gáàsì yẹn ó ti pọ̀ Agir, agir, àṣírí ìsìláàmù nǹkan tẹ wọ́n lọ sọ́dọ̀ bàbá mi. àwọn àfààní àwọn ẹni tí wọ́n tàbí lọ sí Ìlọrin àwọn àfẹ́lọ́ wọn lọ sí ọ̀bọ̀ ọ̀sùn afẹ́lọ́ wọn ní lágbára nígbà tó dé tí omi ọ̀pẹ̀lẹ̀ nígbà tó dé tí omi òjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ síbi tí omi ò sí so somehow guy yìí ń sọ ni wípé ẹ gbàgbé omi zámúzámú omi wà lọ́dọ̀ tí yín ẹ máa bọ omi nǹkan tí bọ̀bọ̀ yìí nǹkan tó ń sọ nìyẹn nǹkan táwọn rúmọlẹ̀ ń sọ sí lẹ́nu nìyẹn ó ní kò síbi tó mi ò sí ó nígbà tí àwọn òkúta gidi ló ń rèfẹ́ sí ọ pé ńgbà tó ń lọ sí etí odò tó ń fẹ́ lọ ṣe kinní kan náà pé òjò rọ̀ lọ́jọ́ yẹn the guy is he's even bí orí ẹ̀ ò ṣe pé tó you know ó sì ń sọ fún wọn ni wípé agbára ń bẹ lọ́wọ́ ìṣẹ̀ṣe but kò mọ̀ pé nǹkan tóun sọ nìyẹn o but nǹkan tó ń sọ nìyẹn ó nígbà tó ń lọ sí etí odò wípé tó ń fẹ́ lọ ṣe jàǹbá which means wípé nǹkan tí òkúta gidi fẹ́ lọ ṣe yẹn olódùmarè ò fẹ́ kó ṣẹlẹ̀ lòjó ṣe rọ̀ tó ṣe pa wọ́n Ti wọ́n ṣe rí ṣe so ó so sọ fún eyan èèyàn ni ẹ̀yin yúùtù nàìjíríà ẹ̀yin ẹ̀yin tẹ̀sí ń tẹ̀ burúkú yìí ó sọ fún ni wípé everywhere lomi wà ẹ tẹ̀lé omi ti yín ẹ má lọ sí ọ̀dọ̀ omi zamzamu irọ́ ni islam but kò mọ̀ pé nǹkan tó sọ nìyẹn ẹ jẹ́ ká gbọ́ dé. nígbà tí ìgbà tí wọ́n ti àpàdé ní nàìjíríà àgbàdo púpọ̀ nínú báwo ló yẹ kó ní nàìjíríà náà wọ́n ti yẹ kí ẹ̀rọ àwọn ẹ̀rọ ìbáwọ̀ ní àwọn ọ̀nà bí ara àtọ̀. ṣùgbọ́n ṣẹgbọ́ olówó òun lòún fi rà á koran sì jóná lọ́wọ́lọ́wọ́ jóná ráúráú. bẹ́ẹ̀ ni ẹ̀sìn ò fàjà. Ọlọ́dẹ̀ fún lálàáfíà lómi ọ̀fun. ṣé omi ọ̀fun náà ló ń lò ní òṣèlú ọ̀gbìn wọ́n tí ì ń sin omi pé kò tí ì burú jù ẹjẹ́ àfilẹ̀ síbẹ̀ yẹn oníṣòyàn bá ń sin omi kò tí ì burú jù tí o kí wá ní pọ́blẹ́mù àwọn àwọn mùsùlùmí kí ni pọ́blẹ́mù wọn what is your problem ẹ̀yin àfáà ẹ̀yin àáfàá iná tẹ́ ẹ̀ ń ṣe bíi pé ẹ̀yin ni ẹ̀yin ni ẹ mọ ọlọ́run ju everybody lọ. so fún àwọn tí wọ́n sọ pé a sọ̀rọ̀ sí ọ́díò ọ́díò tí a gbé síta a máa tún play ọ́díò yẹn a dẹ̀ ti sọ fún yín ti jáde la máa máa play ọ́díò yẹn iṣẹ́ ṣe la gba everybody ẹ má jẹ́ káwọn olórí burúkú yìí deceive yín àfẹnitójú ẹ bá fọ́ nìkan ni ò ní rí i pé theatre lásán ni wọ́n ń ṣe pẹ̀lú ìyá ọ̀ṣun tíátà lásán tíátà lásán ni wọ́n ń ṣe pẹ̀lú ìyá ọ̀ṣun ìyá ọ̀ṣun èmi á máa continue máa sọ wípé fake ni ìyá ọ̀ṣun is fake àwọn mùsùlùmí àwọn àfàyàn wọ́n máa ń pe àwọn èèyàn láti sọ pé ah àwọn ọmọ ìyá yẹn àwọn ṣe kinní kan láti ṣoṣo tán ló ti ṣe irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ kò yẹ yín ìyá yẹn ó ti ní ó ní mọ́bọ̀ wípé ó ní position ó ṣe kíní kan kò possible kí ìyá yẹn ní position káwọn èèyàn máa pọ̀ lọ́jọ́ kọ́ọ̀tì like wọ́n ṣe pọ̀ ní táìmù ti Tani Olohun because ìyá yẹn according to nǹkan táwọn èèyàn mi ń sọ that ó ní you know very strong position ní ìṣẹ̀ṣe káwọn dẹ̀ rí àwọn oníṣẹ̀ṣe ní eh, ọjọ́ court káwọn ará àwọn oníṣẹ̀ṣe kan pọ̀ bí wọ́n ṣe pọ̀ lọ́dọ̀ ní táìmù ti eh, Tani Olohun kò possible now bàbá kan sọ fún mi ó ní àwọn ń wá judge àwọn ń wá lọ́ọ̀yà fún ìyá yẹn ipe bọ̀ tìgbà táwọn ń pe ìyá yẹn táwọn ń bá ìyá yẹn sọ̀rọ̀ do you understand ipe ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní bú àwọn ni tó já fóònù mọ́ wọn létí pé àwọn ti wípé ìgbà tí àwọn tún wá pé pé àwọn ṣẹ́ èpè fún ni mi ò fẹ́ porúkọ ẹni ẹni yẹn máa ń wá síbí báyìí wọ́n ní àwọn ṣẹ́ èpè fún ìyá yẹn ni ìgbà tó ń bú àwọn báwọn ṣẹ́ èpè fún ni so àwọn muslims yẹn àwọn àfáà yẹn wọ́n máa ń pe àwọn tó ń sọ̀rọ̀ wọ́n á dẹ̀ máa pretend bíi pé oníṣẹ̀ṣe làwọn a dẹ̀ mọ̀ wípé some of these uh, oníṣẹ̀ṣe they are half ìṣẹ̀ṣe half muslim irú man tó jáde to sọ pé eh, àwọn ò mọ àwọn ò mọ àwọn tó wá ṣe eh, tó wá ṣe tó wá bọ̀ ṣun o àwọn ò mọ̀ o àwọn ò kini kíní kan kíní kan ṣé èèyàn á perú ni ní oníṣẹ̀ṣe èèyàn á lo ìyẹn lóníṣẹ̀ṣe so those are the kind of ìṣẹ̀ṣe that's those are the kind of oníṣẹ̀ṣe tí wọ́n ń pe àwọn èèyàn tó ń sọ pé àwọn ti mọ̀ mo listen sí ọ́díò kan tí guy kan sọ̀rọ̀ pé òun ti pé oníṣẹ̀ṣe lòun kò dẹ̀ sí èèyàn kan tó ń ṣe ìṣẹ̀ṣe ní Kwara State yẹn tóun ò mọ̀ oníbọ̀tì ìyá yìí pé òun ò mọ̀ orí show one of these guys tó ń ṣe ìṣẹ̀ṣe show ni mo ti gbọ́ ó lóun ò mọ̀ ìyá yìí so this woman is part of them she is part of them àwọn èèyàn lè máa ní contradictory story about her now tí ó bá really jẹ́ èèyàn tó strong now and àwọn èèyàn àwọn èèyàn ní wọn ò ní sọ pé àwọn ò ní jáde openly láti wá support ìgbà tí Tani Olohun àwọn èèyàn ṣe rally now wọ́n ṣe protest now ta ló protest nígbà tí màmá yìí bó ṣe lágbára tó ta ló protest fún nobody so àwọn àfáà yẹn ń pè èèyàn láti máa purọ́ kò yẹ yín so ẹ jẹ́ kí n wá fídíò tí mo ẹ jẹ́ kí n wá ọ́díò yẹn tí mi tí mo ní mo máa play táwọn wèrè kan sọ fún mi pé àwọn ò gbọ́ dáadáa àwọn ò gbọ́ dáadáa wọ́n bọ̀. kì í pé èmi ń sọ̀rọ̀ sórí ẹ̀ <laughs> àwọn olódo mo ń sọ̀rọ̀ sórí nǹkan yẹn ah mo mo ti mo mo send ẹ sí o ẹ má bínú ẹ̀yin èèyàn o a máa rí by thunder by fire a máa rí by thunder by fire mi ò dẹ̀ wá rántí ibi tí mo ẹni tó send ẹ sí mi yẹn Mò ń bọ̀. Ah. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Mo fẹ́ wo ibi tí mo send ẹ̀ sí. Okay, ó dàbí pé bíbá ni bíbá ni mo send ẹ̀ sí. So mi ò ní sọ̀rọ̀ sí torí wọ́n ní mo sọ̀rọ̀ sí i pé àwọn ò gbọ́ eh, mi ò jẹ́ káwọn mi ò jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀. So ọ́díò méjì ni ẹ tún gbọ́ a ti sọ fún yín pé nígbà tá a bá wá sí orí ètò tá rántí a máa play ẹ kẹ́ gbọ́ nǹkan tí àwọn ọmọ alimi ń try láti ṣe. this thing that is going on let us repeat this gbogbo ìjà tẹ́ ẹ̀ ń rí tí àwáwù àti àyàwù àti gbogbo òṣì yìí it is not about uh, <laughs> Islam o it is not about ìjà uh, ẹ̀sìn because àwọn muslim tán jáde wọ́n ń pariwo ìjà ẹ̀sìn ìjà ẹ̀sìn is not only ìjà ẹ̀sìn wọ́n fẹ́ gba Ìlọrin ni ìnàmìkan náà dẹ̀ máa ń sọ ń gbà yẹn pé go to the go to Kwara Ìlọrin how they are collecting Ìlọrin from you ẹ bá Fulani is collecting Kwara from you Fulani ṣe kìnnìkan kìnnìkan ó ti lè ní àìdíà yẹn pé nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn ó ti lè ó ti lè gbọ́ nǹkan yẹn ṣe mọ̀ jọ ṣiṣẹ́ pọ̀ ni ó lè máa fọgbọ́n tú àṣírí yẹn fún wa káwa má mọ̀ ẹ ṣáà jẹ́ a listen sí nǹkan yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين السلام عليكم ورحمة الله وبركاته آه مكي bàbá wa Abbas ààrẹ òǹpìtàn ilẹ̀ Yorùbá alẹ́ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn àmọ́ Ọlọ́run yóò tún ṣe àlékún àgbéga nì tẹ́ẹ̀dì ààrẹ òǹpìtàn ilẹ̀ Yorùbá ọlọ́ọ̀dẹ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan lọ́hùn ṣe fún pátápátá lóore tọ́lọ́run ṣe fún yín tínú yín dùn sí ọlọ́run ní yóò bàjẹ́ ọlọ́run wà ní jẹ́ kó rí ni o dúró bẹ́ẹ̀ ọlọ́run sì ní jó padà sẹ́yìn yóò mọ̀ lọ́wájú ni alibarikọla ní Muhammad alibarikọla àwọn ẹni ọlọ́run tẹ́ tara wọn jáde alibarikọla alukọrọhan tí gbogbo wájọ ké tá a sì nígbàgbọ́ sí ọlá nàbí sallallahu alaihi wasallam. Ah, èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ọmọ Ìlọrin ni mí. àmọ́ mi ṣe ìdílé ọba Yorùbá ni mí nìlọrin àwọn bàbá wa pìtàn fún wa pé Ìbàdàn ni àwọn baba ńlá wa ti wá sí Ìlọrin nítorí ẹ̀sìn kódà wọ́n sọ fún wa pé ọjà ọba ni agbègbè ibi tá a ti wá. àmọ́ ní tí mo pè é sí yìí mo fẹ́ kẹ́ ẹ dákun torí ọlọ́run ẹ bá mi fòye gbé e bá mi fòye gbé e ọ̀rọ̀ mi ó fẹ́ jọ wáàsí ṣùgbọ́n at the same time mi ì lè ṣe wáàsí fún yín nítorí onímọ̀ ní ní ẹ̀ bá ń wo program yín yọ mọ̀ pé onímọ̀ ní nínú ẹ̀sìn onímọ̀ ní nínú ẹ̀sìn tọ́ ṣẹ rí ojú ọ̀nà ibi tẹ́ ẹ wà nípa sísèwádìí ìtàn mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ dákun ẹ dákun fíídì tí ọlọ́run àlékè ọlá tó tò yín sí mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ lo kẹ́ ẹ lo fíídì yẹn láti tún máa fi sin ọlọ́run láti tún máa fi sin ọlọ́run láti tún máa fi sin ọlọ́run pẹ̀lú àwọn ìdí ọ̀rọ̀ ńláńlá tẹ́ ẹ̀ fi ń múlẹ̀ nípa ìtàn ìlú tẹ́ ẹ̀ sọ yìí èmi gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀rù ẹ̀rù wá ń bà mí wípé àwọn ìtàn yìí sì kò ní padà di ogun nílọrin gangan kí ó padà wá sọ ìlọrin di ìlú tí àwọn ẹlẹ́bọ ó padà máa wá claim nítorí pé ìtàn nǹkan tó ní agbára ní ìtàn weapon tó ní agbára ní ìtàn ọlá pọlọrun àlekè ọlá mọ̀ pé ìtàn lágbára ní ń jẹ́ kọ́lọ́run máa pìtàn nínú Quran nítorí pé Ọlọ́run mọ̀ pé òun ṣe ìtàn ní nǹkan tó lágbára ní jẹ́ kọ́lọ́run fúnra ara rẹ̀ ó máa pìtàn ṣùgbọ́n ìtàn wa pín sí méjì ìtàn tó lọ nípa ìran ìtàn tó lọ nípa ìran nípa ìran òun ni ìtàn ẹbí ìlú ọba um ìbátan irú èyí tẹ́ ẹ wà lójú ọ̀nà rẹ̀ mm-hmm. ìran ìtàn kejì òun ni ìtàn tó ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn gbogbo iṣẹ́ téèyàn bá wá ń ṣe láyé téèyàn jẹ́ mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ máa wo ọ̀nà kan àbí kejì láti máa dáàbò bo ẹ̀sìn islam lára iṣẹ́ téèyàn bá ń ṣe nítìtorí pé gbogbo ohun téèyàn bá ṣe láyé èèyàn ó téèyàn bá jẹ àǹfààní ẹ̀ láyé téèyàn tara ẹ̀ kọ́lé téèyàn tara ẹ̀ ní mọ́tò téèyàn tara ẹ̀ di gbajúmọ̀ téèyàn tara ẹ̀ di gbogbo ohun téèyàn fẹ́ dà láyé tí nǹkan yẹn ò bá tún lè fún yàn lálùjẹ náà wọ̀ níjọ́ àkìyàmọ̀ nǹkan yẹn ò pé tó kò wá síṣẹ́ tó lè fún yàn ní ilé kíkọ́ tó lè fòyàn donímọ́tò tó lè sọ̀rọ̀ lẹ́ni tó ní láárí láyé tíṣẹ́ yẹn ò tó lè ra àlìjẹ́nà fún yàn mm-hmm. kò sí àfi tí èèyàn bá nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn mm-hmm. ju àìkíámọ̀ lọ. Mm-hmm. ẹ dábàá lórí tọ́lọ́n bàbá wa Abbas ṣe rí mú kálukú ṣe máa ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi àṣepẹ́sẹ̀ yìí tèmi ń sọ yìí mò ń dá aṣọ mi ní ìgbẹnusọ nìkankan o ẹ mú somebody said the voice is Mufti Iwo is it. Doesn't sound like Mufti Iwo. Any any omo iloni lòun Could sound be Mufti Iwo. I don't think so. Uh, but one thing that you said that I be, uh, I kind of believe is that Gidi, and uh, that woman look alike I'm not sorry. sọ there is a resemblance láàrin àwọn méjì yẹn mo tẹ̀ tó wá sọmọ náà ó tẹ̀ tó wá lè jẹ́ ìyàwó Okutagidi mo ti sọ mo ti sọ rí pé mo rí resemblance láàrin wọn mo lè wá fídíò yẹn wá kí n wá play ẹ mo ti sọ rí mo rí resemblance láàrin wọn imu there is a strong wọ́n wọ́n máa tan somehow àbí kó jẹ́ ìyàwó ẹ̀. ìpẹ̀lú sọ fẹ́ ní bọ́dì ṣùgbọ́n ẹ̀yin mọ ìdí tọ́lọ́ kan fi ní kí n máa bá yín sọ tí n sọ yìí ọlọ́run tó fi àwọn ìmọ̀ yẹn mọ̀ yín ọlọ́run yẹn ò ṣe mistake. sẹ́rí ani tó ń sọ̀rọ̀ yìí èèyàn tó máa gidi ni Te ba ti rí èèyàn to fẹ́ gba nǹkan lọ́wọ́ yín tó rọra ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ tó ń try láti manipulate yín eh, tẹ bá fẹ́ dé àlìkíámà eh, tẹ bá ṣiṣẹ́ dáadáa àlìkíámà eh, you know all these things ó máa jẹ́ ọ̀kan tó burú gan tó wicked gan ẹni tó mean tó mean gidi òun lẹ́ni yìí ni ẹni tó mean gidi lẹ́ni yìí nǹkan tẹ́mi dẹ̀ ṣe sọ nìyẹn wípé torí ẹgbọ́ tí ẹni yẹn pe orúkọ òpìtàn ó pe orúkọ òpìtàn yẹn even nǹkan máa nà òpìtàn yẹn máa máa surprise pé ipe ń bo ni mo ti rí nǹkan yìí mi ò mọ̀ bóyá òun ti gbé síta I don't know but ẹni tó fún mi ó ní kí n má béèrè lọ́wọ́ òun pé ń bo lòun ti rí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ń ti rí ó ní kí n má mo ní ṣé play ó ní mo lè play you understand so eh, ẹni tó buru gidi lẹ́ni yìí ààrẹ òpìtàn yẹn must be very very careful ó wọ̀chí bàkẹ́ ẹni tó burú gidi ẹni tó yẹ pé ó mìn ní business ó dẹ̀ ń rí Ààrẹ Òpótọ́nà náà as, the, as an obstacle ó ń rí as an obstacle so òun try that you know Ààrẹ Òpótọ́nà should, job is, he should just be careful wọ́n jọra àwọn méjì yẹn jọra wọ́n jọra they could be siblings. sibling yọ̀n jọra àwọn méjì Jora? jọra àní fake ni gbogbo nǹkan yẹn fake àwọn àfáà ti pe èmi náà tó ń tọ̀ láti manipulate orí mi wọ́n bá ti wá sọ̀rọ̀ lọ o wọ́n wá máa sọ pé Odùduwà wọ́n fẹ́ gbé ìtàn Odùduwà wá tẹ́ bá dẹ̀ wo most of àwọn want wọ́n ń sọ̀rọ̀ tó máa àtàwọn tó ń comment ẹ máa rí wọn met somebody there Odùduwà tó máa ti lè gbé something Odùduwà yẹn máa wá farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ so my nípa tí wàá rí i pé okay you think say you fit work on my psyche màá wá hammer àwọn màá wá fún wọn ní question tó dáa the end kan mo sọ fún mo ní we don't care èmi èmi for instance kò kí ń ṣe ẹjọ́ tèmi kò kí ń ṣe ẹjọ́ kò ń ṣe business tèmi láti máa tọpinpin àwọn kan máa rojọ́ kiri ibi tó dùdù wà àti wà àbí bí ọ̀rọ̀ bí orúkọ bí orúkọ yẹn ṣe wá kò ń ṣe tèmi láti máa tọpinpin àwọn ọba yẹn ni kán kóra wọn pọ̀ kí wọ́n sọ nǹkan tó wà ń bẹ̀ so I don't want you to discuss Oduduwa case with me I'm just telling you that this and this and this and this and that. me, children. You tell you can't tell someone Okay. Alimi me, Yorùbá. Ipe Alimi jẹ́ Yorùbá me, bá ti ẹ máa wò mo ní Alimi ò kìí ṣe Yorùbá. Ó ní bo ló mo ní Senegal ló ti wá. Senegal ni Alimi me, Alimi ò kìí ṣe Yorùbá. Alimi ò ti ẹ kìí ṣe Fúlàní yo Nigeria. Tẹ́ bá dé watch tí lọ́la bóyá tin bá ráyè máa wá video Baba. yẹn bàbá kan ti ń try láti try láti sọ fún wa wípé haúsá làwọn bàbá ńlá wọn ti wá which is a lie ìyẹn lèmi ṣe mo ti mọ̀ pé nǹkan tó máa fẹ́ gbé ibi tó máa fẹ́ gbé nǹkan yẹn lọ nìyẹn lèmi ṣe ń sọ pé ẹ má jẹ́ ká máa pè wọ́n ní yorùbá fúlàní ẹ má jẹ́ ká máa pè wọ́n ní fúlàní ẹ jẹ́ ká máa sọ orúkọ wọn alimi family alimi descendant kò yẹ yín alimi descendant because wọ́n gba ilẹ̀ náà lọ́wọ́ àwọn tv wọ́n gbalẹ̀ lọ́wọ́ TV àwọn alimi descendant yẹn kan chókì wọn kan chókì wọn tó bá dẹ̀ bẹ̀bẹ̀ at last kẹ́nìbọ̀dì má gbà torí àti kékeré làwọn Yorùbá sọ pé a ti ń pẹ̀ka ìrókò ìrókò tó bá bẹ̀bẹ̀ kó má gbà fún wọn they have to go back to where they are coming from ó yẹ kí ilẹ̀ ilẹ̀ Yorùbá kó gbóná mọ́ wọn ni Mr Ayọ̀bámi Oyèbámijì náà tún sọ pé the voice of Mufti Ìwó ni really he asked her fake Ìyá Ọ̀ṣun to continue with agbo yes he has a Ìyá <laughs> Ọ̀ṣun ṣé ẹni tí ẹni tí <laughs> a ní wọ́n gọ̀ wọ́n gọ̀ ṣé nǹkan tí Kọ́ránì wọ́n sọ fún wọn nìyẹn. tẹ́wọ̀n tí koran ni wọ́n sọ fún wọn nìyẹn àwọn wèrè wọ́n máa lùzù followers àṣírí wọ́n máa tú àtòkè àtòkè ìran yorùbá ni wá ọmọ yorùbá ni wá èmi anukun <laughs> novex nukun inú wa ẹ̀mí àánú inú wa okay yes wọ́n sì ti rí wa gẹ́gẹ́ bí ẹni pé ìran wa sọ ìran wa so soft gan-an wọ́n sọ ìtàn fúlàní bí ẹni pé agbo ilé wọn ti bí olórí ẹ̀sìn wọn <laughs> ẹ má bínú o you <laughs> don tey. rárá rárá rárá ọlọ́run ni ò ṣe mistake ọlọ́run fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́ ni ẹ wá dákun ọ̀nà tó inú bá gbà fi rí ẹ̀sìn ṣe hmm. lára ìmọ̀ yẹn òun ni kẹ́yìn náà tó máa wá rò ẹ̀ ń tẹnumọ́ ọ̀kan pé ẹ máa ń tẹnumọ́ pé àlàáfíà àlàáfíà lẹ́ ń fi àwọn ọ̀rọ̀ yín sọ àlàáfíà lẹ́ ń fi ìtàn yín pa àlàáfíà lẹ́ fi ń wá Hmm. olódù lọ̀rọ̀ tẹ́ ẹ sọ o ẹ ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ àáfàá ìran tí ó kọ àáfàá náà mọ́ àáfàá tó sọ̀rọ̀ nípa ìtàn Ìlọrin jagun lóṣogbo kankan tẹ́sí àwọn corrections lórí ìtàn yẹn fine ẹ ń tẹnu mọ́ bẹ̀ pé gbogbo gbèsè tẹ́ ẹ bá ń gbé pẹ̀lú iṣẹ́ yìí àlàáfíà lè fi ń wá hmm àlàáfíà lè fi ń wá mm-hmm. àlàáfíà lè fi ń wá ẹ̀yin wo nísìnyí ẹ wo orí mi tí ń sọ̀rọ̀ yìí mm. mo ti lé lọ́mọ fifty years lọ́dún tí wọ́n ti bí mi ìfojú rí eégún rí nílọrin <laughs> ìfojú rí anything tó jẹ́ nǹkan ẹlẹ́bọ ìfojú rí rí nígboro lọ́rin ọ̀nà yòówù tí wọ́n fi sọ Ìlọrin dìlú ẹ̀sìn tá a bá ní ká tù á padà kan tí ò dá bẹ́ẹ̀ ó ṣùọ́ mùsùlùmí ní àǹfààní ló jẹ́ kí n sọ bí wọ́n fẹ́ sọ yìí délẹ̀ Islam gangan tọ́lọ́wọ́n àlékè ọlá gbé kalẹ̀ hmm. nígbà tá ànábì wá sí Madina sí gbogbo ogun tá ànábì jà lógun tá a sọ pé wọ́n kó wá bá ni tó gbogbo ogun sàábé láàsọ pé wọ́n kó wá bá ni ara àwọn ogun mi tó yẹ pé àwọn sàábé ni wọ́n lọ báwọn ènìyàn jagun yẹn ní pé kó wọn lè gba ìlú wọn fún Islam. fine ẹ̀yà Fúlàní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí níbi fídíò yẹn wípé kọ́dà wọn tún pa àwọn mùsùlùmí ṣé ká wá sọ pé àwọn yẹn ń jà fẹ́sẹ̀ ni àbí ká ní wọ́n ń jà fagbára tá a bá wò gẹ́gẹ́ bí ìtàn sọ yẹn ó túmọ̀ sí pé agbára ni wọ́n ń jà fún un láti gba dúkìá òun dúkìá ni wọ́n ń jà fún àmọ́ nísìnyí wọ́n ti wá gba dúkìá yẹn wọ́n ti wá sọ ọ́ di tẹ̀sìn wọ́n ti wá jẹ́ kí gbogbo àwa tá ń lọrin pátá àwa di mùsùlùmí àbí ìlú tí seventy percent tí wọ́n ti ń jẹ́ mùsùlùmí táyé ti mọ ìlú ni gẹ́gẹ́ bíi pé islam ní pàṣẹ ń bẹ̀ ìlú àwọn mùsùlùmí ni ìlú àwọn ẹlẹ́sìn islam ní nǹkan kan ìgbà wo táwọn èèyàn bá tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ní èèyàn lẹ́yìn tí yóò kì wọ́n láyà láti lọ sí tí wọ́n fẹ́ẹ́ ṣe yìí irú yín náà mọ̀ bẹ́nu àwọn tí wọ́n lò nítorí pé ìtàn òdodo ó wà lọ́dọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ wo ti Islam àwọn nǹkan tí wọ́n fẹ́ kó wọbẹ̀ ní ìṣẹ̀ṣe yìí tí wọ́n bá kó wọbẹ̀ hmm. yóò di ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ibẹ̀ kù tí wọ́n hmm. dì bá mi hmm. ojú fi ń wò ojú táwọn èèyàn fi ń wò lọ àwa tá a wà ń lọrin sí hmm. bọ́pọ̀lọpọ̀ àwa àfáà tá a wà ń lọrin náà wọ́n lọ sí nǹkan ṣẹ̀ṣẹ̀ níta wọ́n lọ àìmọye àfáà tó tẹfá àìmọye ṣùgbọ́n gbàtí kíní yìí bá ti wá tán bá ṣe gbogbo ẹ̀ tán wọ́n wá lọ rẹ̀ á sì rí wọn ní rí àfa ayé ó sì tún rí wọn ní rí àfa sẹ́gẹ̀ mi ṣe amúgédé pé wọ́n fi nǹkan yẹn pamọ́ sínú ara wọn ọlọ́run bẹ̀ ti sọ fún ànábì pé ẹ mọ̀ wádìí ara yín mm-hmm. tó àwọn àtàsírí ayé ara wọn àtọ́lọ́run tó dá wọn ni wọ́n jọ mọ ìyẹnjú ẹ̀ mm-hmm. èyí tí ayé mọ Ìlọrin mọ̀ yìí mm. èyí tá ayé mọ Ìlọrin mọ̀ òun ní Islam ẹ má jẹ́ kí islam yóò tún bọ́rẹ́lẹ̀ lọ́wọ́ Ìlọrin oh, ẹ má jẹ́ kó tún bọ́rẹ́lẹ̀ lọ́wọ́ Ìlọrin ah. àwọn ìtàn tẹ́ ń sọ yìí àwọn ìtàn tí máa kanrin mọ́ àwọn tó lè kanrin mọ́ àwọn oníṣẹ̀ṣe lápá tí wọ́n tó fi ní fọkànbalẹ̀ àti strong minded lórí àti fèsì Ìlọrin ni tí wọ́n bá fèsì Ìlọrin bàbá ẹ wọ́n fẹ́ gbalẹ̀ wọn lẹ́yìn sọ Islam ó bàjẹ́ bẹ́ẹ̀ ṣe báwa là ń gbé bẹ́ẹ̀ islam ó bàjẹ́ ńlọrin islam ó bàjẹ́ ńlọrin gbogbo àwọn nǹkan tí ò síbẹ̀ tẹ́lẹ̀ ní òwú ọbẹ̀ n tá ń jà fún yìí kì í ṣe pé àwọn là ń jà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé kì í ṣe ilé alímì là ń jà fún ilé alímì bò ó èmi ń sọ ọmọ bá mi ń ṣèrànwọ́ ọba mi ní ìṣẹ́jẹ́ kan ilé alímì kọ́ là ń jà fún un islam tó ti wà lọrin òun là ń jà fún ẹ má jẹ́ kí ìlú yìí tó dá sí méjì ju bó ṣe wáyé lọ <laughs> tọ bàbá wa abbas ààrẹ òǹpìtà ìlú ìbàdàn <laughs> mo fọ̀rọ̀ yìí ránṣẹ́ sí tọlọmbalẹ ráàyè bá mi gbọ́ iṣẹ́ tẹ́ ń ṣe èyí tọlọ́run yàn yín wáyé wá ṣe lẹ ń ṣe yẹn ṣùgbọ́n ẹ dákun ẹ dáàbò bo islam nílọrin lára iṣẹ́ yín ẹ̀yin náà ẹ lo ọ̀nà tọ́lọ́run fún yín ẹ má sì mí gbọ́ ìyìn ní kẹ́ ẹ parọ́ tán ìyìn ní kẹ́ ẹ yí tàn lórí kodò ìyìn ní kẹ́ ẹ yí tàn ní bákàbákan àmọ́ àwọn ibi tẹ́ ẹ bá mọ̀ pé tẹ́ ẹ bá mẹ́nu bà yóò dà lọ́rin rú àwọn nǹkan tẹ́ ẹ pé tẹ́ ẹ bá mẹ́nu bà yóò fún àwọn ọ̀tá islam ní akẹ ọkàn láti lè wá kojú ẹ má mẹ́nubà bẹ ẹ má mẹ́nubà bẹ mo gbọ́ ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ ẹni òun sọ pé bàbá ọba bàbá wa aláàfin Ọ̀yọ́ tàná ọlọ́pàá bá ṣàforíjì fún ọkọ gbà wọn lẹ́rú ó ní bàbá yẹn sọ wípé àwọn àṣírí kan wà nínú àwọn tó jẹ́ pé àwọn àṣírí náà àwọn ò gbé e lọ sọ́run ni àwọn ò gbọ́dọ̀ sọ jáde. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lórí ìtàn aláṣìírí ni alágbára kan ní débẹ lọ́wọ́ yín torí ìtàn ó lè ba nǹkan ó lè sọ ẹni tí ayé ń wò lókè kó sọ dẹni ìtàn sọ ẹni tó wà lórí sọ dẹni ìtàn ó lè aṣọ lára sọ ẹni sọ ẹni yẹn di òwò ìtàn ó lè sọ ọba dẹrú táwọn yẹn gbójú sọ dẹrú ẹ jẹ́ tí báyìí agbára ni tí ń bẹ lọ́wọ́ yín yẹn ẹ dákun torí tọ́lọ́run ẹ má fi agbára yìí tú àṣírí islam nílọrin <laughs> ẹ má fi agbára yìí sọ islam di yẹ̀yẹ́ hmm. nílọrin ẹ má fi agbára nìkan islam lábùkù nílọrin hmm. gbogbo ọ̀nà tó wù káwọn á lílì ó gbà tí wọ́n fi dérí ipò ọba. Hmm wọ́n ti wá ló wọ́n ti wá fi ìjọba wọn fífi islam lọ́lẹ̀ mm-hmm. nílọrin mm-hmm. tí islam fi wá dín tó gbòòrò mm. nílọrin táwọn kan bá wá dìde nísìnyí tí wọ́n láwọn fẹ́ mọ wá sọ̀rọ̀ àwọn fẹ́ mọ wá ṣẹ́gun àwọn fẹ́ mọ wá bọ̀gún mm. àwọn fẹ́ mọ wá ṣe mm. gbogbo ìtàn tí ó bá mọ kanrin má àwọn nǹkan yẹn lápá eh, ẹ ẹ mọ ẹ mọ ẹ dákun ẹ mọ wulẹ̀ sọ mọ́ ẹ dákun torí tán náà inú ìrùlẹ̀ sọ ọmọ àwa tá a wà lọ́rin ọkàn wa balẹ̀ pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe yìí hmm. ẹ dákun torí tán náà ẹ rí tọ́ba láwọn fẹ́ wá jà fọba gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí náà ni everybody wọn náà mọ̀ tí ó fún wọn ní agbára àbí nǹkan kan láti wá dìde ogun tàbí dìde wàhálà nǹkan kan bẹ́ẹ̀ yẹn àmọ́ ọ̀rọ̀ tó bá jọba ńìlọrin gbóò làwọn nǹkan tá a fẹ́ yìí ò ṣe ní wọ̀lú kò sọ́gbọ́n àwọn èèyàn kan sọ pé ṣé mùsùlùmí wà nù wọn ṣé mùsùlùmí ò ṣe nù àwọn náà ni tá a bá dọba ṣé wọn ò ti mọ̀ pé àwọn ò ní ṣe nǹkan kan ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ hmm. ọba wa ń pìtà ọlọ́run àlékè ọlá ọba tó ní káwọn ẹni ọlọ́run ó bí yín táwọn ẹni ọlọ́run fi ẹ̀sìn tọ́ yín táwọn ẹni ọlọ́run fi ẹ̀sìn mọ̀ yín hmm. tẹ́ tó wá ṣẹ́kù lórí ẹ̀sìn dìsí tó gbogbo ẹni tí máa ń gbọ́rọ̀ yín yọ mọ̀ pé iṣẹ́ ẹ̀tàn tẹ̀ ń ṣe òun ni iṣẹ́ tẹ̀ ń ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ẹ̀tàn tó ẹ̀fẹ̀ sílẹ̀ ọlọ́run wọ́n wọ́n láàrin ẹgbẹ́ ọlọ́run ní kàyín lábùkù ọlọ́run ní kàyín lábùkù ọlọ́run ní kàyín lábùkù hmm. gbogbo ọ̀nà pẹ̀lú ọ̀nà tẹ̀ ń tọ̀ tẹ̀ bá lè fi dáàbò bo Ìlọrin ẹ dákun ẹ dákun ẹ dákun ìgbè ọdí ìsọ ilé ní support àwọn ọba ìsílẹ ọba lọrin o Yorùbá ni wá nílọrin ẹgbẹ́ bàbá wa ti sọ fún wa ṣùgbọ́n ibi tí wọ́n bí wa sí tá a dàgbà sí inú Islam náà bí wa sí gbogbo àwọn nǹkan tá a rí rí tá a gbọ́ rí tá a mọ̀ rí nílọrin ní nǹkan tẹ́sìn jẹ́ ká mọ̀ pé nǹkan kìfìrí ni. Mm-hmm òun ni ìjà tí gbogbo Ìlọrin jà o kì í ṣe ìjà pé kálímì álímì lọ́ba àwa ń jà fún álímì rárá o tọ́lá àmọ́ pé kò sí ọ̀nà táwọn oníṣẹ̀ṣe ò fi wọ̀lú hmm. tí àwọn nǹkan ẹbọ ò ní tẹ̀lé wa bí n bá tiẹ̀ ń bẹ́ ń lù tẹ́lẹ̀ ó sá pamọ́ ni táwọn oníṣẹ̀ṣe bá wọ̀lú yóò di gbangba yóò di gbogbogbò yóò sọ lọrin ló kọ mí yóò ṣe jù ú kọ lọrin hmm. yóò ṣe jù ú kọ lọrin so gbogbo ẹ Ìlọrin wa kọ́ ni mo fẹ́ kẹ́ ẹ wo ẹ̀sìn tó wà ń lọrin mo fẹ́ kẹ́ ẹ dáàbò bò ẹ̀sìn tó wà ń lọrin ni mo fẹ́ kẹ́ ẹ dáàbò bò mo gbàgbọ́ lọ́kàn mi pé èyí tí n bá yín sọ yìí Ọlọ́run ló rán mi sí hmm. mo rò bẹ́ẹ̀ mo gbàgbọ́ bẹ́ẹ̀ mo gbàgbọ́ bẹ́ẹ̀ hmm, ẹ má hmm, jẹ́ kí mo fẹ́ ṣiṣẹ́ mi mo fẹ́ ṣiṣẹ́ mi dójú àmì mo fẹ́ kán mọ̀ pé iṣẹ́ mi ni mò ń ṣe káyọ̀ mọ̀ pé iṣẹ́ mi ni mò ń ṣe é mo fẹ́ ká yóò mọ̀ bẹ́ẹ̀ kẹ wá mọ̀ wá kí àrárá nípa ẹ̀sìn ẹ má ṣe bẹ́ẹ̀ dákun tó ti tọ́ lọ ẹ sọ̀rọ̀ ká mọ́rọ̀ yín ẹni àpapọ̀ nǹkan lè sọ nǹkan lè sọ̀rọ̀ fún ẹ sọ so ọlọ́run wo lànà ibi ọlọ́run bá ń dó tì àánú ọlọ́run sì lè ṣe é ọlá Muhammad Rasulullah ọlá la ilaha illallah. ولا لا إله إلا الله ولا لا إله bí ṣe sọ ìtura ara mi ẹnìkan kan ọ̀rá mi ìyìn sì sójú ẹnìkan kan bẹ́ẹ̀ mi mi ṣe lọ síbẹ̀ náà ní ṣe ń sọ yìí àpàrà mm, mm. sí bó ṣe lè báyìí ọ̀là muhammadu rasulullah sallallahu alayhi wa sallam subahana rabbi karobi la izzati ama yasifun. ó ti yẹ ṣe rí eh, another voice note náà lélẹ́yìí o ti gbogbo wọn mo dẹ̀ believe wípé àwọn voice note wọ̀nyẹn wọ́n pọ̀ but kó tó di pé mo play that second voice note ẹ wo nǹkan tí àwọn bàbá yẹn fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi hàn yín. fọ́ọ̀rọ̀ ni àwọn òwúrọ̀ sọ jáde. kó tó play that second ah, voice note wọ́n ti ń kí wọ́ bọ nǹkan yìí náà náà náà ẹ má kí wọ́ bọ ṣó mi ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ má kí wọ́ bọ̀ nǹkan tó fẹ́ sọ nǹkan tó fẹ́ sọ lẹ Yorùbá dẹ̀ ẹ wò wọ́n ti gba páàtì kan yẹn ò tó wọ́n fẹ́ gbà lọ́rùn. ìlú tí ò ní kankan tán ṣe kúránì ni àṣà wọn lẹ́fí ń bẹ wọn ò lẹ́bọ wọn ò lọ́sùn wọn ní kankan láì tẹ́fì mọ́. láàrin níta mú yìí ẹ bá ti wé wọ́n sì pé lè yẹ ṣe Yorùbá kó lélé àríwá ni. ṣe ti gbọ́ ọmọ náà lọ lélẹ̀ ọ̀ṣọ́ ẹ̀sìn tẹ́ o tóbò àti pé ọ̀sẹ̀ náà fẹ́ gún láàárọ̀ yìí ọ̀sọ̀ rẹ̀ tóbò. ó pọ̀ lóṣìṣẹ́ ẹ̀wọ̀n sọ̀rọ̀ tó lẹ́yìn ẹ̀rọ. bẹ́ẹ̀ni ọ̀sọ̀ rẹ̀ ó wọ́ ti three hundred and fifty thousand naira. ọ̀sọ́ nìkan. ọ̀sọ́ nìkan lásán. kí ni ìtẹ́tàn tẹ́sí tó tó fàyàn thirty thousand naira ni yàsọ̀ lásán. torí wọ́n máa ń lò ní Dubai ni àwọn Emirates Dubai Emirates náà máa ń lò. That's our Arab country àwọn náà ta tó gbé àṣà wọn wá fi kún Emirate council tiwa náà nínú Nàìjíríà Ìlọrin entirely. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ẹ tún gbọ́ sí ẹ tún gbọ́ sí. Kùránì ni àṣà wọn lẹ́fí ń bẹ lọ́n wọn ò lẹ́bọ wọn ò lọ́sùn wọn ní kankan láti tẹ́fì mọ́. láàrin níta mú yìí ẹ bá ti wúwe wọ́n sì mọ̀ pé lè ṣe Yorùbá kó lélé àríwá ni ẹ sì mọ̀ pé ọmọ náà lọ ó tóbò àti pé ọ̀sẹ̀ náà fẹ́ gún láàárọ̀ yìí ọ̀sọ̀ rẹ̀ tóbò. ó pọ̀ lóṣìṣẹ́ ẹ̀wọ̀n sọ̀rọ̀ tó lẹ́yìn ẹ̀rọ bẹ́ẹ̀ni ọ̀sọ̀ rẹ̀ ó wọ́ three hundred and fifty thousand naira ọ̀sọ́ nìkan ọ̀sọ́ nìkan lásán kí náà ìtẹ́tàn tẹ́sí tó tó fàyàn thirty thousand naira ni ní aṣọ lásán torí wọ́n máa ń lò ní Dubai ni àwọn Emirates Dubai Emirates náà máa ń lò. That's our Arab country àwọn náà ta tó gbé àṣà wọn wá fi kún Emirate council tiwa náà nínú Nàìjíríà Ìlọrin entirely. ṣẹ́tìrìpá mọ àlè ni wọ́n ṣẹ́tìrìpá mọ àlè ni wọ́n so àwọn lọ gbé àṣà aláṣà wá sí Ìlọrin wọ́n fẹ́ pa àṣà ti Ìlọrin yẹn rẹ́ ṣẹ́tìrìpé wò làwọn pípù yìí ìwọ wá ń pe ààrẹ òpìtàn that uh, you should please not tell us. Uh, uh, any history Come, má sọ history here because uh, history here, lè ó lè ba nǹkan jẹ́ ó lè tó ó máa tú àṣírí Islam ní ilẹ̀ Yorùbá ẹ dẹ̀ gbọ́ nǹkan tí bọ̀bọ́ yẹn sọ ó ní ẹnìbọ̀ tẹ́ bá ti rí tó ń wé láwàní tí gbogbo àwọn òkúta gidi àǹkó tán ti ń wé wípé ẹ ti mọ̀ pé àwọn yòókù ń ṣọmọ Yorùbá ìwọ bàbá òṣìdẹ̀ wa ń sọ fún wa wípé Yorùbá nìwọ bọ̀ torí Islam kí ẹni tí ó ń sòótọ́ ọ̀rọ̀ pé kò gbọdọ̀ sọ ẹ rí pé problem dey ẹ yẹ ká gbọ́ the second voice note ká tó parí ètò. torí pé téèyàn bá wà fún ìlú kan tó máa ń pa tó máa ń sọ pé ẹni tí ẹni tí ń ṣe nǹkan yẹn ọmọ ṣe ẹni tó sọ ní gbẹngàn ni ọmọ ṣe torí pé kò sí ní ṣíbi rẹ torí àti àwọn òsínìṣì ìtàn a lè dá sí mọ́tì bẹ̀ fún òṣù mo bẹ̀ nítorí ọlọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èsì jẹ́ mùsùlùmí òun ló yẹ ìṣe ẹ dáàbò tó ìṣẹ́ náà ẹ mú wù àwọn tí ń kọ́mẹ̀tì kọ́là ń wù àwọn tí ń kọ́mẹ̀tì wù àwọn tí ń kọ́mẹ̀tì kọ́ ló fi ní làákà ẹ̀ ṣùgbọ́n ẹ̀ torí níṣẹ́ gbogbo àwọn gẹ́gẹ́ ń gbé jáde yẹn yóò mọ jẹ́ pé yóò mọ dàbí pé ẹ̀sìn Islam bíi pé yàgbé yàgbé ni wá àwọn tó wà ń kọ́mẹ̀tì ẹ̀ náà ń pa àwọn ìwà síjọ bẹ́ẹ̀ ẹgbẹ́ àtúntò ti ọlọ́gbọ́n ló sọ ìwé tilẹ̀ pé yóò ti yé yé lórí pé ọlọ́gbọ́n èèyàn lọ́lọ́run dà yín ìdáàbò ìlú ìṣẹ̀yìn bẹ́ẹ̀ lọ gbogbo bẹ̀rẹ̀ tó ń tọ́lọ́ oríṣi ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ìlọrin ó wà ìfúntàn fẹ́ tó gbogbo mùsùlùmí láni láti kékeré láti tọ́pọ̀lọpọ̀ àwọn kẹ̀kẹ́ ńlẹ̀ torí nìkan tí nǹkan yẹn bá sọ fún ìdíje pé wọ́n fa àbí wọ́n ti lè tó lè jẹ́ pé kí ló ń lè lọ́ọ́ lè fi rọ̀ ni oníkálukú rí ìṣẹ̀sùn tó bá wù onígbẹ́sẹ̀rẹ̀ tó mọ̀ ọ́ sí tàbí ń bàbá sọrí lórí tó tó mi sí àmọ́ ó sì ní sà. ṣé gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ń bẹ̀ normally mo níbi ò fẹ́ sọ̀rọ̀ sí but eh, ẹ máa gbé sẹ́yìn díẹ̀ so that ẹ gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ yẹn wípé like ó ní insinuate ní pé tí wọ́n bá pa á lè eh, deter àwọn other people ẹ tó bá fẹ́ ṣe the same thing from uh, doing anything similar to what Daniel Ọlọ́run sọ kò yẹ yín sìn but nǹkan táwọn ò mọ̀ ni wípé Nigerian youth ayé ìsìn wọn kì í ṣe the same Nigerian youth To kọ eh, you know nineteen twenty Nigerian youth to wà dancing tàǹsìn wọ́n yàtọ̀ sí àwọn Nigerian youth nineteen twenty wọ́n yàtọ̀ ṣẹ́rí bọ̀bọ̀ tó wá jó ọpọ́n ifá tó jó kòránì àti báìbù yẹn ẹ tí ì rí nǹkan kan àwọn tó máa jó kòránì àti báìbù yẹn wọ́n sì ń ṣe press up from there wọ́n á graduate eh? wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní jó even mọ́ṣáláṣí àti church because ẹ ti purọ́ fáwọn yóò tù yẹn ó ti pọ̀ jù irọ́ yẹn ti pọ̀ jù irọ́ yẹn ti pọ̀ jù ẹ wo rúgàì tó jó kíní ẹ̀ ń sìn táwọn táwọn àfáà bá fẹ́ ṣe ìranù wọn ń sìn wọ́n á máa ọ̀fà bọ̀bọ̀ yẹn ní Mecca like wọ́n fẹ́ rán lọ sí Mecca but when you see that guy he needs financial help he needs emotional help he needs psychological help that guy you see gbogbo help necessary ni bọ̀bọ̀ yẹn ní but táwọn bá fẹ́ help ẹ̀ ń sin àwọn muslim ọ̀dẹ̀ yìí wọ́n á fẹ́ sọ pé àwọn máa ran ní mẹ́ka wọ́n fi five four five six ten million ran lọ mẹ́ka but that guy needs help tó wà important nílé ayé ẹ̀ ẹ yé parọ́ fáwọn yúùtù wa ẹ yé parọ́ fún wọn ẹ yé parọ́ fún wọn the holiest land in the whole wide world ilẹ̀ yorùbá ni. ẹ yẹ kí n tún nǹkan yẹn sọ ìlú tó mọ́ jù ní gbogbo àgbáyé yìí ilẹ̀ yorùbá ni kò ń ṣe mẹ́kà kò ń ṣe jerusalem kò ń ṣe róòmù ilẹ̀ yorùbá ló mọ́ jù ẹ bẹ̀rẹ̀ sí ní sòótọ́ fáwọn yùtù yẹn because ẹ máa jẹ ìyà lọ́wọ́ wọn youth dey vex youth dey vex wọ́n máa na pastor mi báyìí hmm. tí àwọn àfáà yẹn ló máa pọ̀ jù ṣe rí gbogbo òṣì táwọn àfáà yẹn wá ń sọ ń ta ìgbà tí ilẹ̀ wa yọ̀ náà bá pè ní ọ̀yọ́ all those all those uh, you know all this kind reggae tẹ́ ń fi sínú orin àwọn guys yóò fẹ́ gbọ́ mọ́ Uh, Lumi Tech, madam, I'm a Christian. I'm in support of Yoruba nation culture. The info from the voice note is what I intend to share you. Don't like it. No, I don't understand uh, the info. My number is there. Whatever info you want to send, send it to that number. My number is there where the topic is. You understand? Whatever info you want to to send, send it to that this thing tó bá yẹ pé yorùbá àwọn yorùbá ni wọ́n ń ṣe ilẹ̀ yorùbá ni àwọn èèyàn ṣe ń ṣe léyìn èyí tó wà níbà yìí ń sìn ẹ rí wọn ṣe ti lọ. my brother please hold on hold on let me play this i, I will pick up i will listen to you ṣe ti rí ṣe ti rí. ẹni tó ń kọrin yẹn. December aṣọ tí wọ́n ń bú um, Davido fún ẹni pé December ló wọ̀ ṣẹ́rí ṣẹ́rí wọ́n wáyé pẹ́lẹ̀ Yorùbá náà ti ṣe léyìí nìsín tó bá jẹ́ ilẹ̀ Yorùbá náà ti ṣe yẹn àwọn àfa àwòrán yẹn á máa pariwo wọ́n á máa kígbe àwòsúbìláì àwòsúbìláì àwòsúbìláì ẹ wò wọ́n ṣẹ̀lẹ̀ àwọn olówó àràbò wọ́n wà mẹ́ o àwọn ni wọ́n entertain o ṣẹ́ẹ̀tì rí bàkásì ṣẹ́ẹ̀tì rí ẹ wo dáadáa kí n gbé sí mọ́ ẹ̀rí ìdàlámí àlólórí yẹn kó sí o ẹ̀yin olórí ibú àfa ilẹ̀ Yorùbá ẹ̀yin lórí bú àfa ilẹ̀ yorùbá my brother gbóhùn sókè. ẹ kú ètò mà. àwa nù. ẹ̀bẹ̀ kú iṣẹ́ ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ó gbẹ̀yìn. ìdí yẹn ò burúkú o ìdí yẹn fine <laughs> àwọn kọ̀rẹ́ yẹn àwọn kọ̀rẹ́ yẹn àṣìlóṣì àmàṣìlè flexible rárá rárá rárá mufti gan mufti mufti a máa wo gbogbo nǹkan yẹn a máa wo uh, uh, you know mufti àwọn part yẹn ni mufti máa woju. jù òkúta gidi àwọn part yẹn lòkúta gidi máa wò jù even àlùfòlání uh, ó máa máa wò báyìí tó máa fọwọ́ sẹ́gbẹ̀ẹ́ ẹ̀pọ̀n ẹ̀ ni. ṣe rí àwọn pípù yẹn àwọn pípù yìí ọ̀hún ní àníyàn gidi fún ọmọ Yorùbá. Hmm. ṣe rí kò ṣe gbogbo èèyàn tó sọ èdè yorùbá yìí òun hmm. ni ọmọ yorùbá nǹkan tá a gbọ́dọ̀ realize nìyẹn first thing kò ṣe gbogbo èèyàn tó bá sọ yorùbá lẹ́nu òun ni ọmọ yorùbá dàgbà àwọn tó bá tún wá wá láti ìlọrin ìlọrin yẹn hmm. àwọn tó wá láti òkè ká ní kwara state as for instance mm. àwọn tó wá láti Kwara state yẹn mm. ìlú pọ̀ gan nínú Kwara state yẹn mm. so Ìlọrin ibi tó kéré nínú. ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká ṣe kíákíá because bí mo ṣe dé láti ibi iṣẹ́ mi ò tí ì wẹ̀ mi ò tí ì mi ò tí ẹ̀ nílé jẹun mọ́ anyway. ok ẹ jẹ́ kí n lọ sí straight. ẹ eh, ẹ bá wa go straight. Uh, go straight mm. to the point. Mm. ok voice ẹni tẹ pílẹ̀ ẹ̀kọ́ yẹn voice ẹni yẹn ó jọ voice mufti ìwò. Yeah. but okay. mo doubt ẹ. Okay. but ó jọ voice ẹ but however ultra láti play fún eh, ààrẹ òpìtàn wọn ní pé wọ́n fẹ́ canvas ẹ̀ ẹ mọ̀ pé àwọn muslim yẹn tó bá ti àwọn tó jẹ́ fanatic muslim tó bá ti ń gbọ́ nípa pé nítorí ànábì nítorí muslim nítorí hmm. pé wọ́n gbógun ti muslim àwọn tó jẹ́ fanatic muslim yẹn hmm. gbogbo anything tó bá ń ṣe wọ́n hmm. máa gbàgbé ìran wọn ni wọ́n máa gbàgbé pé ọmọ ìyá wọn. bọ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀. so kò yẹ kó rí bẹ́ẹ̀. so àwọn tó bá ti wà fanatic yẹn so àwọn tó jẹ́ àwọn ọmọ alimi yẹn wọ́n wá sá sí abẹ́ ẹ̀sìn muslim yẹn wọ́n wá fi ṣe ọmọ yorùbá ní jàǹbá. tẹ́ bá lọ sí Èkó ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ two thousand and eh, two thousand and one two thousand and eight. Hmm. State. ṣe àwọn obìnrin wọn iṣẹ́ mm. tó máa wá ṣe ní ẹ̀rẹ́ àwọn málìmì yẹn mm. àwọn náà máa wá kiri àgbo ẹ mọ àwọn àgbo tó máa kó sínú nínú báàfù báyìí mm-hmm. tó máa kiri àgbo jẹ̀bi tó máa gọ́ sínú kọ́ọ̀bù fáwọn èèyàn ní fifty naira àwọn ogbóbìnrin wọn òun náà gbé nínú Bayelsa State nígbà yẹn so èmi máa ń wò ó gbáyé mi ò tẹ̀ kí mo kí wò wọ́n gẹ́gẹ́ bí ọmọ alimi èmi máa ń kà wọ́n fún máa ń kà wọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni. Hmm. so nígbà tí gbogbo kíní wa ṣẹlẹ̀ wọ́n ò gbà á jẹ́ pé àwọn ọmọ ìyá ọmọ gẹ̀ẹ́sì yẹn ń gbà yẹn ṣe pé wọ́n ṣìpù gan. wọ́n wá ní ọkọ̀ máa ń kó wá bí ẹran ẹmọ bí àwọn Fúlàní ṣe máa ń pa màálù wa lẹ́gbẹ̀ẹ́ hmm. táwọn Fúlàní kan bá iṣẹ́ nílẹ̀ Yorùbá ọkọ̀ máa iṣẹ́ bí oṣù mẹ́fà ẹ̀kọ́ ní rí wọn mọ́. <laughs> wọ́n ní Fúlàní máa ń kó wọn wá bí ẹran màálù <laughs> bí Fúlàní ṣe máa ń kó wọn wá bí ẹran màálù ẹ tún máa rí àwọn ni wọ́n pa àwọn èèyàn wa ní táìmù yorùbá nation yẹn àwọn náà pa àwọn yorùbá wa àwọn ni àwọn àpàrọ̀ pé fúlàní fúlàní àwọn ni àṣírí wọn ti tú àwọn ni. the next time báyìí kò ní rí èyí bàbá kí lorúkọ ẹ̀ tí wọ́n ń pè ní èèyàn kan èèyàn kan ti ẹ̀yin ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí tẹ́ bá gbọ́ fídíò yìí hold on brother mi àwọn mùsùlùmí wọn máa ń sọ nǹkan wípé wọn ò believe somehow wípé torí àwọn christian ní ní god jesus is god àwọn ò believe but níbí báyìí wọ́n ní jesus is spirit of god if jesus is spirit of god according to quran also sọ allah quran four one seven one ẹ quran four one seven one mi chapter four kìíní kan one seven one i don't know how you call the your thing Only jesus is spirit of god spirit ni ẹ̀mí you know tí spirit bá ti kúrò lára èèyàn èèyàn di òkòròfo so somehow if if tí àwọn uh, muslim bá believe wípé Jesus is the spirit of God kí ló dé tí wọ́n argue wípé Jesus is not God oníṣẹ̀ṣe lèmi mi ò believe gbogbo nǹkan yẹn o mi ò believe gbogbo nǹkan yẹn kò yé yín mo believe pé impersonator làwọn méjèèjì yẹn but let's think this critically kò yé yín tí àwọn gẹ́gẹ́ bí believe wọn thank you gẹ́gẹ́ bí believe wọn ẹ jẹ́ ká fi ojú believe wọn wò ó kò ń ṣe believe tiwa o so tí àwọn bá ń sọ pé wọ́n wá argue all the time torí èyí ọ̀dẹ̀ tó pere ẹ̀ ní tó máa ń ṣe bíi pé òun wà sophisticated ju gbogbo wọn lọ yẹn tó bá ń believe wípé Jesus is Adépọ̀jù yeah no Adépọ̀jù yẹn ló máa ń ṣe bíi pé òun wà òun wà too too slick too you know ọ̀mọ̀wé professor òṣì hmm? Jesus is the spirit of God Quran ló kọ èmi ṣẹ̀ṣẹ̀ wọlé ni mi ò tiẹ̀ ráyè tí ìwo program kankan èyí tán fi jó koran jó kínní lèmi lèmi. ẹ̀ẹ́ so we go talk later ṣá anyway koran ní àlá wọn ó believe ó gbà koran gbà àwọn kọ́ sínú koran wọn chapter four kínní kan one seven one that Jesus is the spirit of God a pé tí spirit bá ti kúrò nílẹ̀ lára ara di òkòròfo So Jesus ni ẹ̀mí tí God fi ń In this case, Jesus gan tún ju God lọ. Hmm. Ṣé ti rí pé àwọn pípò yìí ti eh, ba ayé jẹ́ jìnnà? Wọ́n ti ba ayé jẹ́ jìnnà. Wọ́n dẹ̀ máa argue. Wọ́n máa argue àwọn méjèèjì. Wọ́n máa argue. But Quran yín sọ pé Jesus ni ẹ̀mí tí Ọlọ́run fi ń mí. Ṣé rí pé wèrè rẹ̀ yín Muslim? Kọ́pì ẹ̀ is a is a is a photocopy. The same of, uh, same Bible, the same Quran. Jesus was taken to heaven by God. Quran four one five eight. Eloka. Arabic. Eloka. So my brother, do pa papa make I play this last audio make we dey go house. Mm. Okay, okay. As I was saying, these people on the mission, mm. mission one. They they ought to believe pé ṣẹ́rí bàbá Tinubu tó di ààrẹ orílẹ̀-èdè yìí kí ni ẹ hmm. ṣọ́ọ̀kì wọn. Hmm. ó ṣọ́ọ̀kì wọn. wọn àbẹ̀lẹ̀ bẹ́ẹ̀. àwọn ò lè bí pé Yorùbá ò lè bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí ọba wọn Sùdù Gàmbàrí hmm. ìyá rẹ̀ Kọ́lápọ̀ ó wà nínú orúkọ rẹ̀ nígbà tí ọba yẹn Sùdù Gàmbàrí gbà tó jẹ emir of Ìlọrin emir wà lórúkọ ẹ Kọ́lápọ̀ wà nínú orúkọ ẹ̀ ó yọ hmm. orúkọ ẹ̀ ó yọ. yẹn kúrò. ọ̀nà wọn ṣe Yorùbá ó ní pé hmm. hmm. Fúlàní àbáwúsá Nàìjíríà máa àwọn náà. àwọn náà ti gò fẹ́ wọn. àwọn náà ti lọ́mọ̀ fọ́dàlẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ ni àwọn náà ti ò fẹ́ wọn ṣèbá àwọn náà ti náà sanwó ní mèsù jàǹbá àwọn náà ti náà sọ àwọn ará Kwara ní mèsù jà Ìlọrin mèsù jàǹbá àwọn ará náà ti ló sọ wọn lórúkọ yẹn. so okay. ọ̀dà Yorùbá hmm. so àwọn ipò yìí they are just ọ̀pọ̀dà bíi egun ẹja sí wa lọ́rùn ni. wọn kì í ṣe egun ẹja a máa fẹ́ bà tẹ́bá a máa fi ẹ̀bà ẹ̀bà ńlá tó tóbi a fi mì wọ́n tẹ́bá ti etégun bá ti há yín lọ́fun ẹ̀bà ni ẹ fi mí ẹ̀bà bí apú ẹ fi mí awúrọ yìí nà. fíìmù ọmọ Yorùbá àwọn nèsì hmm. I'm so very happy pé a lot of us hmm. ojú wọn ti ń là wọn dẹ̀ ti ń rí sẹ́rí Ọlọ́run ló mú wọn pẹ̀lú hmm. gbogbo ìwà tó ń wù yìí gbogbo wọn kẹ̀dẹ̀ wọn wà lẹ́kọ̀ọ́ tó ń ṣoríire yìí tó pe ní bàbá ń bà rí Bàrígà. Hmm. Tí irú èèyàn tó bá wà ní Ìlọrin yẹn, ó tó bẹ́ẹ̀ kó lè kó lè gbogbo wẹ́ẹ̀tì yẹn pẹ̀lú gbogbo tó pè é ní àlòfùlání. Ọ̀dẹ̀ hmm. àlòfùlání. Ṣé ẹ ti rí pé àlòfùlání ó ti ó ti ń try láti sanwó fún blogger láti gbèjẹ? Ṣé ẹ ti rí? Eh, you don dey suspect the thing? But we dey here. We dey here. We dey here program tí wèrè tó lọ fẹ́ kínní nìsí torí tó wá kán ọ lọ sí kínní tẹ bá gbọ́ owó program tó sọ lẹ́yìn ó kàn tẹ bẹ́ẹ̀ ni pé ó kàn tara ni ah, ṣé ó ní pé ẹ̀yin ọmọ yín ẹ kọ́kọ́ lọ máa kọ́ wọn ní Yorùbá náà ẹ kọ́kọ́ lọ máa kọ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n máa dọ̀bálẹ̀ ṣé àwọn. ṣé àwọn ọmọ òkè ń dọ̀bálẹ̀ tẹ́lẹ̀ ni ṣé àwọn ẹ̀mí ò tí iná ṣe àwọn ṣé ọmọ òkè ń dọ̀bálẹ̀ tẹ́lẹ̀ ṣe báwọn ni wọ́n sọ pé ọmọ gbọ́dọ̀ eh, ṣe bí one of them ló sọ pé ọmọ gbọ́dọ̀ máa kúnlẹ̀ ọmọ gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ they are all confused people. they are all confused people. òun gan ṣe máa jókòó rà ní bó ṣe wà yẹn ó ṣe máa jókòó rà ní. ẹni tó lọ fẹ́ yẹn ó fi pa kàrí ta ló lọ fẹ́. ẹbí ìwòye adépọ̀jù yẹn òun ló fẹ́ nà. I don't know. Mm. abeg forget that that story let's uh, let ẹ jẹ́ kí n play audio yìí so thank you for contributing my brother <laughs> because I want to papapa go sleep go back sleep. the last point the last point because most people believe in it ó hmm. ní òun ti ṣí online òun fẹ́ máa kọ́ àwọn ọmọ Yorùbá báyìí online eh, school pé igbá àwo kan hmm. so ah, ẹ mọ̀ pé ìyẹn kẹ̀dẹ̀ òun náà dẹ̀ ní school ó ní gbọ́nà o so wọ́n tẹ̀mí fi tẹ̀mí fi reason lọ síbẹ̀. we dey here Facebook Facebook never tell us say dem go close <laughs> we dey here mm. thank you my brother. Mm. Yeah. Okay, yeah, yeah. yeah. Facebook ò tí close our one b so I jẹ́ ká play this last. Uh, ọ́dìò ká máa lọ lé wa. Hmm. téèyàn bá wà fún ìgbì tó máa ń pa tó máa ń sọ pé ẹni tí ẹni tí ń sìn kí ni ọmọ ń ẹni tó sọ ní gangan ni ọmọ ṣe torí pé kò sí ní síbi rẹ̀ torí àti àwọn òsí ní síbi ìtàn hmm. a lè dá sí mọ́tì ẹ̀kọ́ òṣèlú gbogbo ẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn jẹ́ mùsùlùmí òun yẹn ìṣòro. Ah, ah, kí ló dé tí call out call out call out wàhálà òdodo ó ti ní torí pé tí èèyàn bá wà fíìlì kan tó máa ń pa tó máa ń sọ pé ẹni tí ẹni tí ń ṣe nǹkan yẹn ọmọ sí ẹni tó sọ ní gangan ni ọmọ sí torí pé kò sí ní fíìdì rẹ̀ torí àti àwọn ò sí ní fíìdì ìtàn a lè dá sí mọ́tì bẹ́ẹ̀ kúrò pé mo bẹ̀ nítorí ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èsì jẹ́ mùsùlùmí òun ló yẹ èsì ẹ̀dá òṣèlú ẹ̀ mú hùwà àwọn tí ń kọ́mẹ̀ntì kọ́lá ń hùwà àwọn tí ń kọ́mẹ̀ntì gbogbo àwọn tí ń kọ́mẹ̀ntì kọ́ ló fi ní làákà ìfẹ́ ẹ̀ orí nìfẹ́ gbogbo àwọn gẹ́gẹ́ ń gbé jáde yẹn yóò mọ jẹ́ pé yóò mọ dàbí pé ẹ̀sìn Islam bíi pé yàgbé yàgbé ni wá àwọn tó wà ń kọ́mẹ̀ntì ẹ̀rẹ́ ń pa àwọn hùwà síjọ bẹ́ẹ̀ ẹgbẹ́ àkùnkùn ti ọlọ́gbọ́n yẹn sọ ìmọ̀ tìmọ̀ pé yóò ti yé yín mo rí pé ọlọ́gbọ́n yẹn lọ́lọ́run dá yín ìdáàbò ìlú ìṣẹ̀ yẹn bẹ́ẹ̀ lọ kókó bẹ́ẹ̀ tó ń sọ náà orúkọ yẹn ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ìlọrin ó wà ìtúntàn fẹ́ẹ́ tó gbogbo mùsùlùmí lání láti kiri láti ṣẹ̀pẹ̀tì àwọn kẹ̀kẹ́ ńlẹ̀ torí nìkan tí nǹkan yẹn bá sọ fún ìdíje pé wọ́n pa àbí wọ́n ṣẹlẹ̀ lè fi rọ̀ ni oníkálukú lè ṣẹ̀sùn tó bá wù oníjẹ́sẹ̀nì kan mọ̀ fi tàbí ń bàbá sọrí lórí tó tó mi sì àmọ́ ó fi yín sà ó fi yín tẹ̀rí tẹ̀bánikẹ́yìn ló wo tàáfà tó ń tìtẹ̀ ó ti ṣe òun lè kéwú pẹ̀tù tí nígbà yìí ṣe ńlá di tẹ̀ iṣẹ́ tẹ̀yìn yìí ṣe ni kò lè mọ sẹ́yìn tó èyí tẹ̀ ṣiṣẹ́ ní tábàkẹ́mọ̀ ọ̀pàrọ̀ ló kù kò lè mọ́ tó oríṣiríṣi tóun náà wá ìtọ̀tọ̀ ẹlẹ́gbẹ́ká lọ́gbẹ́sẹ̀ lọ́nkìlọ̀ fún kápẹ́ńtà ní pé kò jọ papọ̀ mọ́ra wọn kápẹ́ńtà ò sì lè kọ́ dọ́kítọ̀ ní fẹ́ bí òsì ṣiṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ tẹ wà ní àmọ́ bí mo ti wà nínú wà láì mo fún mo fi é fún ìpínlẹ̀ sí òsì ọlọ́ọ̀ ọ̀dọ́ ẹ̀dá ọlọ́run ló bá tẹ̀lé dápọ̀ ọlọ́ọ̀ torí ọlọ́ọ̀ torí ọlọ́ọ̀ torí pé tẹ́ bá tún ń bá ìsìn yẹn lọ yóò mú orí bá kan sí àwọn èèyàn nípa ẹ̀sìn torí pé Ìlọrin pẹ̀lú ìtàkẹ́ ìlú òrùka gbọ́ israeli sà torí ìlọrin wọ́n ṣèèṣù àwa nílẹ̀ yorùbá nípa ẹ̀sìn ní ìmọ̀ ojúbẹ̀ ló ní ìṣòro wípé àwa ní ìsọmọdé a lè fi rí àwọn òrírí kan lórí àwọn kẹ̀kẹ́ tí ń ṣẹlẹ̀ wípé àwọn tó wà ní títì ní àbáwọn tó wà níbi ọ̀rọ̀ wọn nìwọ̀n rí ojú tó ń kálukú ń tèjú nínú ọ̀rọ̀ aláyọ̀ sọ̀tọ̀tọ̀ bẹ́ẹ̀ ò sí ń ṣẹlẹ̀ wàláì tàbá ní abúlé àṣìṣì tó ń pè ìdáni ọlọ́run ta yóò gbà kọjẹ wọn lọ gbé síbi ọ̀rọ̀ ẹ̀sìn ìdẹ ẹkẹsìn ó di fíìmù ìyẹn ni nísìnyí táwọn pípẹ́ ń gbálá bẹ́ẹ̀ rẹ̀ àjẹkà táwọn pípẹ́ ń fẹ́ gbé jáde àwa ti gẹ̀ẹ́sì ẹni tí wọn dá pé a fẹ́ jagun ẹ̀sìn pẹ̀lú ohun tí ń bẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn lásìkò yìí ọgbà ọpọlọ èyí kẹ́tẹ̀ẹ́dọ́gbẹ̀rún ní ìyá táwọn pariwo wọ́n sì bẹ́ẹ̀ torí kò sẹ́ni tá a gbọ́ fún fún tí ò ní òkú sọ́dọ̀ ara rẹ̀ a lè bu kírísítẹ́lítì fúláàsì ní orí sọmọ àdé wọ́n ò kò sí bí ẹ̀sìn wọn mi ìsìláàmù náà kó mẹ́ẹ̀ bá lọ yóò kó sí bí ẹ̀sìn mi wọ́n sì fi mẹ́ẹ̀ bá lọ yóò kó sí bí ẹ̀sìn mi ẹjọ́ yẹn wọ́n lè parí torí fún kálukú ọmọ òdòdó ní ṣé ẹ ti gbọ́ nǹkan yẹn àwọn voice note yẹn ni ẹ rántí ọmọ yìí tó ṣẹlẹ̀ ní Ghana ọmọ yìí tí bàbá ẹ̀ fẹ́ ó fẹ́ tí bàbá ẹ̀ fẹ́ fi ṣòwò ńgbà yẹn tí ó lọ sí ọ̀dọ̀ aláwo tó fẹ́ fọmọ ẹ̀ ṣe owó tí aláwo yẹn pe ọlọ́pàá tó bá yẹ pé ìṣẹ̀ṣe máa ń fi èèyàn ṣòwò ni babaláwo yẹn á lò ó ìṣẹ̀ṣe ò kí ń fìyàn ṣòwò o ìṣẹ̀ṣe ò dẹ̀ kí ń fìyàn burú bọ̀ àwọn past àwọn àwọn ìmáàmù yìí àwọn àfáà yìí àwọn ni wọ́n ń fìyàn rúbọ ṣẹ́rí gbogbo wọn ń ká pátá kiri wọ́n ń kó eh, menstruation something kiri yẹn àwọn muslims ni wọ́n ń ṣe o àwọn ẹlẹ́sìn àjòjì yìí àti christian náà àwọn náà ń ṣe kò yẹ yín àwọn ni wọ́n ń ṣe gbogbo òṣì yìí oníṣẹ̀ṣe ò kí ń fìyàn ògúnṣẹ gbogbo àwọn ọmọ tí wọ́n mú nàìjíríà pé nílẹ̀ yorùbá wípé wọ́n bá orí ọwọ́ èèyàn wọ́n bá kinní kan eh, èèyàn wọ́n bá kinní kan most all of them all of them muslim ni wọ́n àwọn tí wọ́n sọ pé wọ́n fi wọ́n wọ́n you know bury èèyàn alive ní church a ti rí a lot of pastors yìí o a ti rí a lot of pastors tẹ bá rí ẹni oníṣẹ̀ṣe at the end of it ẹ wo orúkọ oníṣẹ̀ṣe yẹn muslim name ni àwọn ni wọ́n gbé ìṣekúṣe wọ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò kí ń fìyàn rúbọ ìṣẹ̀ṣe òun làgbà it is the only way ẹ eh, need láti lọ mẹ́ka anybody to bá fẹ́ ràn yín lọ mẹ́ka ẹni kókó owó yẹn wá kẹ́ fi ṣe nǹkan míì ẹ má máa lísìn sí wọn àwọn ba ayé yín jẹ́ ni kò yé wọ́n ń ba ayé yín jẹ́ ni mo gbọ́ voice note kan tí màá tó péré ẹ̀ ní ibẹ̀ lẹ́tẹ̀ máa mọ̀ pé gbogbo àwọn ẹ̀yin tẹ̀ ń sọ pé Tinubu mọ̀ ń pa nǹkan yìí àwọn pípù yìí ò dìbò fún Tinubu máa tó jáde ńgbà kan tó sọ pé òun eh, NDIC president àbí chairman ṣe mọ̀ pé mo jáde mo ní irọ́ ni máa yẹn ń pa ẹ lọ gbọ́ voice note máa yẹn tó jáde ẹ gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu tó ń insult oníṣẹ̀ṣe. big official ni máa yí o well known official ni máa yí o ẹ lọ gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ ẹ gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ so ẹ̀yin èèyàn ọmọkùnrin tó jó ọpọ́n ifá tó jó bíbélì tó jó koran owó ẹ̀ ló fi ra kò sí ìtò kan àwọn oníṣẹ̀ṣe kò sí ìtò kan oníṣẹ̀ṣe what help me off oh, is it burning off the gas <laughs> mo ń gírìlì mo ń ṣe chicken mo tiẹ̀ ti gbàgbé a ti jóná is it born Awo off it thank you mi ò tiẹ̀ wá gbóòórùn ẹ̀ so owó ẹ̀ ló fi ra o kò sí ìtò kan oníṣẹ̀ṣe kankan bẹ́ẹ̀ o ẹni muslim tó bá fẹ́ gbé lọ sí kọ́ọ̀tù ẹ lè gbé lọ kọ́ọ̀tù yẹn ò wá a ọmọ yín ni ọmọ yín ni but ẹ jẹ́ ká wàá advice yín bọ̀bọ̀ yẹn nǹkan tó nídìí ni psychological help emotional support financial support nǹkan tó nídìí nìyẹn kò dẹ̀ ń ṣòun nìkan ló máa nídìí nǹkan yẹn a whole lot of àwọn ọmọ tó ń tẹ̀lé yín tẹ́ bá ẹ tiẹ̀ dúró ná ìgbà tí wọ́n ń ra mọ́tò fún ìyá ọ̀ṣun ṣé òkúta gidi ní mọ́tò <laughs> these people eh, they can make person laugh ṣé òkúta gidi ṣé òun ní mọ́tò ni wọ́n ra mọ́tò fún ìyá ọ̀ṣun wọ́n kọ́lé fún ìyá ọ̀ṣun wọ́n dáwó fún ìyá ọ̀ṣun òkúta gidi does not have a car tó bá wọ̀nyí tó bá dọ̀la ẹ lọ gbé mọ́tò kan kẹ ní òkúta gidi ní mọ́tò òkúta gidi ò ní mọ́tò bọ̀tẹ́fẹ́ ra mọ́tò fún ìyá ọ̀ṣun ẹ ti lulẹ̀ irọ́ lẹ̀ ń pa fáwọn ọmọ irọ́ òun lẹ̀ ń pa fún àwọn ọmọ irọ́ ló máa irọ́ ló máa pé ẹ́ irọ́ ló máa pè ọ̀rọ̀ tí ẹ fi jí I don't understand you. I don't understand You are writing nonsense. I don't understand you òkútagídí ò ní mọ́tò but àwọn àlùfùlàní wọ́n fẹ́ ra mọ́tò fún ìyá ọ̀ṣun ẹjọ́ ẹ ra mọ́tò fún ìyá yẹn mm, ẹ ra mọ́tò fún mm, ó jẹ lọ nìyẹn ẹ ra mọ́tò fún but ilẹ̀ yorùbá ẹ lè gbà á àṣírí yín ti tú ẹ lè gbà á ọba ẹmí ayín ẹmí ayín a máa le ó máa sá kolobá kolobá kolobá ó máa sáré kolobá ẹ̀yin olè olè ẹ̀yin ọmọ àlèmí ẹ̀yin olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ alápá má ṣiṣẹ́ ọba babaláwo mélòó lẹ́rí tó lọ ń tó lọ ń san fáwọn yẹn pé ẹ lọ bá wa kó aláǹgbá wa babaláwo mélòó ló ń ṣe àwọn òṣì tẹkọ ní mẹ́kà bàbá kan náà tú àṣírí yín ó ní wọ́n sanwó fún yín ni so that uh, you know Eh, kẹfì lè ba agbára ìṣẹ̀ṣe jẹ́ lọ́dọ̀ wa wípé wọ́n sanwó fún yín ni bàbá tí ó wà lórí wíìchà yìí náà dẹ̀ ti sọ náà wípé wọ́n sanwó fún yín ni bàbá yẹn ti sọ bàbá yẹn ti sọ ó lè níyín gbogbo ẹ̀yin àfa yẹn ó lè níyín so ẹ ṣe ẹ̀yin èèyàn ẹ fẹ́ ẹ fi ẹni ẹlẹ́ni lẹ̀ o na him get enough pọ́n ifá he has the right to burn it. He has the goddamn right to burn it. Now he gets in Bible. He has the goddamn right to burn it. He's a Muslim guy. He burned the Quran. He has the goddamn right to burn. It's his money. Ẹgbọ́n tó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ lọ ra wọ́n ní. Òun ṣẹ̀ṣẹ̀ lọ ra wọ́n ní. Tó bá dà yẹ trick lẹ́ trick bóyá oníṣẹ̀ṣẹ̀ kankan ò ní sọ̀rọ̀. Kò sí ìtókàn wá. Kò sí ìtókàn ìgbà tí onímàálù yín jó gbogbo nǹkan tó jó ẹ ṣe sọ pé kóníṣẹ̀ṣe lọ pa ẹ ṣe sọ pé kóníṣẹ̀ṣe lọ arrest ẹ èní lẹ ti ń jó àwọn nǹkan ìṣẹ̀ṣe ni nǹkan tó jó yẹn ló máa stop ìṣẹ̀ṣe from go continuing no it will not àwọn òkín ṣe rí àwọn òrìṣà wa wọ́n ní agbára tó yẹ pé àwa kọ́ la máa máa jà fún wọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní mẹ́kà tẹ̀ ń rí yìí ṣe rò pé lásán ni àrà tó sán ní Ìlọrin ṣe rò pé lásán ni ṣe rò pé lásán ni make una dey do make una dey do me i believe say oníṣẹ̀ṣe forgive the guy because we know that the guy is not well ẹ ti bà orí bọ̀bọ̀ yẹn jẹ́ the guy is not well ẹ̀yin lẹ̀ láàánú tẹ believe pé ó yẹ kán pa ó yẹ kán arrest ó yẹ kán pa ni ẹ ní àánú the guy need support ó need any support you can give àwa dẹ̀ sọ àwa ń support ẹ with prayer that you should get well soon <laughs> you should get well soon because e no easy somebody wey don begin wey don dey read Quran at the age of two at the age of three maybe this guy will be like eh, thirty five or something ó wá rí i pé ah, ẹ gbà mí mugu ṣé kò lè yíyàn lórí ni I can tell you for a week this guy did not sleep well ṣé nǹkan tẹ́yìn fẹ́ fi san fún rèé threat òun lè fi san fún àwa gbàdúrà fún kó get well soon òye yẹn ṣé ẹ̀yin èèyàn tẹ́ wá wò wá hmm. àwọn ìtàn bá nímọ̀ tán fẹ́ jó ẹ jáde ẹ jó kòránì ò lè kò lè gbé yín wárápá kankan ọ̀pẹ̀lò kì í gbé yàn wárápá kò yé yín because àwọn olùmọ̀lẹ́ máa understand wípé ah bọ̀bọ̀ yìí kò ń ṣe kò ń ṣẹjọ́ ẹ̀ irọ́ ti pọ̀ jù irọ́ ti pọ̀ jù wọ́n ti fi rọ́ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kò ń ṣẹjọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́ at the end ó tún fìbà fọ́ṣun ni ẹ̀yin lẹ̀ mọ̀rọ̀ gbọ́ àwa mọ̀rọ̀ gbọ́ ó fìbà fún ọ̀ṣun ni ó tún fi yé yín pé kò síbi tó ò sí. Si indirectly ó ń sọ fún yín ni wípé ẹ yé lọ lomi zámúzámú Ṣàngó will soon visit the palace of the emir in Ilorin just to go and greet them <laughs> àbí o ọya tẹ ni àkọ́kọ́ àkọ́kọ́ ya rúùfù yẹn lọ náà ya rúùfù palace yẹn lọ a wá gbé ilé yẹn you know a gbé ilé yẹn gbé dànù á gbé iṣẹ́ mọ̀ ẹ ti ríbi tí ọya ti ń gbé ilé ó máa gbé báyìí ni ẹ rò pé maybe mt carton ni á kọ́ gbé báyìí ni asọ́nà sí gbó. èyí tí wọ́n máa ṣe fún yín nílọrin á ju ìtò ń ṣẹlẹ̀ ní ní mẹ́ka oyin náà máa fi ta yín oyin oyin oyin ní ṣọ̀pọ̀nà máa jù sí yín ṣọ̀pọ̀nà ṣọ̀pọ̀nà wíkẹ́ẹ̀dì gan ọ̀la ìkẹ́ máa kíìtì àwọn ọmọ yìí bá mi ṣọpọ̀nà kò kí ń láì kẹ́chìt àwọn ọmọ ẹ̀ ẹ má yẹ ká gbé kọ̀lù ẹ má yẹ ká gbé kọ̀lù <laughs> ẹ má yẹ ká gbé kọ̀lù ilẹ̀ ti ṣú so ẹ ẹ̀yin èèyàn já fi lẹ̀ hmm. we wish that guy to get well soon so nǹkan táwa fẹ́ wá sọ nìyẹn ẹ ṣe gan ó dàárọ̀ tó bá di ọ̀la tá a bá ráyè á thank you very much have a good night.